a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko àti lẹ́yìn odi ní orí ìkànnì wa níbí gbogbo apátápátá ni a kí o bí ẹ ṣe ń darapọ̀ mọ́ ẹ bá wa máa pín ètò yìí ẹyẹ ènìyàn wa ẹ bá wa pín lógúnlógún ẹ bá wa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n a ò ní dààmú o Adélé ti sá lọ o hmm. ẹyẹ ènìyàn wa bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ Adélé ó ti sá lọ ó ti ká nílẹ̀ hmm. ṣé wípé ètò ilé ìta ṣe fún wa gbẹ̀yà sọ fún wa wípé breaking news wọ́n ti declare orí tìrí wanted wọ́n declare wanted ní òru mọ́jú èní adelé ti sá lọ ilé tí wọ́n ti declare ara wọn hmm. ilé tí wọ́n ti declare dry nation ilẹ̀ gbígbẹ nation eh, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ state Ọ̀yọ́ state government wọ́n ti lọ demolish ẹ̀ o wọ́n ti lọ wó gbogbo ilé yẹn palẹ̀ bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ẹyẹ ènìyàn wa ẹ bá wa pín ètò yìí kọ́kọ́ gbogbo ọmọ Yorùbá pátápátá lára ṣé ẹ rójú ayé lóde ìyá tó ní ilé yẹn tẹ́ ẹ bá rí bí ibẹ̀ yẹn ṣe tóbi odidi ẹ́stéètì òun ni wọ́n gba ilẹ̀ sí odidi ẹ́stéètì òun ni wọ́n kọ́ àwọn náà ti kọ́ sẹkítẹ́rìàtì wọn ẹ máa gbọ́ nísìnyí ibi tí wọ́n kọ́ sẹkítẹ́rìàtì wọn sí ẹ kí ló wá dé tí wọn ò bẹ̀rẹ̀ ìjọba wọn nínú sẹkítẹ́rìàtì wọn tí wọ́n wá gba sẹkítẹ́rìàtì Ìbàdàn lọ ẹ rí pé àwọn pípù wọ̀nyí ah èmi ò mọ̀ wípé àwọn èèyàn lè wọ́n lè wọ́n lè lajú kalẹ̀ kọ́ sì rẹ ẹni tó ń tọ̀ wọ́n tẹ́ ẹ sì mọ̀ wípé ẹni yìí kò gbé kankan lọ́wọ́ ẹ kò fẹ̀mí yín ń wéwu ẹ kò ẹ kò ẹ kò ẹ kò ń tẹ̀lé irọ́ irọ́ ni wọ́n tẹ̀lé wọ́n rí ilé mọ́lẹ̀ síbẹ̀ lára one million dollar náà ni wọ́n ti <laughs> wọ́n ti yọ owó tí wọ́n fi rí ilé yẹn bọlẹ̀ síbẹ̀ o torí pé a máa fi hàn yín báyìí bí wọ́n ṣe ṣe àwọn step ẹ bá dáwọn step tí wọ́n ṣe sí ilé yẹn ẹ rí i pé ó jọ ti secretariat náà ṣùgbọ́n kí ló dé tí wọn ò ṣe dúró ní secretariat wọn yẹn tí wọ́n fi gba ti ibi tí wọ́n gbà lọ bí a ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti lọ wó ilé yẹn balẹ̀ o wọ́n ti wo adelé sì ti sá lọ adelé kalẹ̀ ni <laughs> àtàdélé àtìyá onítìrí ibi méjì ni wọ́n gba ilẹ̀ sí nílùú Ìbàdàn wọ́n wọ́n kó àwọn nǹkan ọmọ ogun wọn wọ́n kó sí fatusi ẹ̀ tẹ́ bá jẹ́ ọmọ bíbí ìlú ìbàdàn máa bùtọ́ pè ní fatusi àti ṣàgàrí àwọn ibi tí wọ́n nílé sí nìyẹn àwọn náà ló sì fún wọn nílé yìí ó ní àwọn ìyá tó wà lókè òkun àwọn ìyá kan náà ló fún wọn nílé yẹn ò torí àwọn ẹ láńlọọdù ṣíàmánà àdúgbò wọ́n sọ̀rọ̀ ẹ máa gbọ́ ohùn lẹ́nu wọn nísìnyí wọ́n ṣàlàyé wípé ìyá yẹn tó bá ti wálé wọ́n tẹ̀ sọ wípé nǹkan bí oṣù mẹ́ta sẹ́yìn ló wálé tó bá ti wálé ṣe mọ̀ àwọn ará ìlú òyìnbó wọn ni wọ́n máa ń ti géètì yẹn ní all the time àwọn òṣàlẹ̀ wa máa bèrè pé àwọn ọkọ̀ táwọn wá rí tó ń wọlé tó ń wọlé kí ló ṣẹlẹ̀ o ìyẹn ní ọjọ́ Jímọ̀ tó kọjá yìí tí wọ́n ti bẹ̀rẹ̀ gbogbo preparation adelé wọn àwọn ará àdúgbò níbi tí wọ́n ṣe dé ẹni ẹ fẹ́ gba ilẹ̀ ẹni ẹ ti gba ilẹ̀ àwọn ará àdúgbò níbi tí ẹ kọ́ ẹ́stéètì yín sí níbi tí ìyá kọ́ ilé sí yẹn wọn ò jẹ́ aládùúgbò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ wọn ò gbọ́ nǹkan kan wọn ò tẹ̀ fi tó wọn létí ẹ dẹ̀ ní ẹ̀yin gba nation ibi tí ẹ kọ́lé sí kò sẹ́nìkan tó gbọ́ àwọn ará àdúgbò àwọn tó wá fura sí wọn pé kí ló ń ṣẹlẹ̀ wọ́n ní wọ́n pè kan nínú wọn wọ́n ló kọjú ìbọn sí àwọn ni ní ilẹ̀ ilẹ̀ Yorùbá ẹ̀yin wá sọ wípé ọ̀nà ọmọ ogun lòun ebo lẹ́yìn ti wá wá ṣé ọmọ ogun nàìjíríà lẹ́yìn ni àbí dìbò ó ló sọ wípé ọmọ ogun yorùbá wípé àwọn ti gba ilẹ̀ the republic of yorùbá làwọn jẹ́ arákùnrin wa sọ wípé ṣé nínú àdúgbò wọn yìí náà ní gbogbo nǹkan yìí ń ṣẹlẹ̀ làwọn ò dẹ̀ gbọ́ tó yẹ pé ṣíàmàn àdúgbò làwọn jẹ́ tí nǹkan bá ṣẹlẹ̀ àwọn lẹni àkọ́kọ́ tó yẹ kó gbọ́ pé kò sí bí nǹkan yẹn ṣe lè pamọ́pamọ́ tóun ò bá jẹ́ àkọ́kọ́ òun gbọ́dọ̀ gbọ́ kó jẹ́ lẹ́ẹ̀kejì èyàn tó máa gbọ́ àwọn ò tẹ̀ wá gbọ́ gbogbo eléyìí kẹfì wọn wòye pé ìyá tó gbé ibẹ̀ yẹn fún wọn ìyá tó ní ilé yẹn ó yẹ kí wọ́n gbé àwòrán ẹ̀ síta ẹ̀yin wà nílùú òyìnbó ẹ wá ń da omi àlàáfíà inú ìlú tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ní ìlú òyìnbó tẹ̀yìn jòkó sí yẹn ṣé ẹ̀yin á rí bẹ́ẹ̀ jòkó sí ẹ̀yin wá ṣiṣẹ́ níbẹ̀ àwọn owó iṣẹ́ tẹ wá ṣe ẹ wá fi ń ra ammunition ẹ wá ń kó wálé alákọ̀ọ́ta sọ ni pé kò sétò ààbò nínú ìlú torí airport yẹn nìyá yẹn kó gbogbo ammunition sì yẹn gbà àbí báwo ni wọ́n ṣe kó wọlé ìyá wọn ní ìyá ìlú òyìnbó ni wọ́n ń pè wọ́n ládùúgbò àwọn lálọ́ọ̀dù àdúgbò wọn kẹnu bọ̀rọ̀ wọ́n sọ ilẹ̀ kún kẹwo gbogbo ìgbésẹ̀ tí wọ́n gbé ṣé bí wọ́n ṣe ń gba orílẹ̀-èdè lélẹ́yìí ẹ̀yẹ́ ènìyàn wá <laughs> gbogbo nǹkan tó túbọ̀ ṣẹlẹ̀ nínú nàìjíríà bẹ́ẹ̀ náà ni a gbọ́ wípé ọwọ́ tẹ àwọn tí wọ́n ń ṣòwò ìlú kùmọ̀kùmọ̀ àwọn tí wọ́n ń ná owó nàìjíríà bá báṣubàṣu tó jẹ́ wípé wọ́n ti báyé nàìjíríà mọ́ni jẹ́ a gbọ́ wípé àwọn EFCC wọ́n gbé wọ́n ní Cubana Prince Cubana Prince ẹ máa rí wọn bí wọ́n ṣe máa ná owó tó yẹ pé wọ́n tẹ̀tí in fact Nigeria money ah náírà wọ́n ti bàyé ẹ̀ jẹ́ ṣùgbọ́n àwọn EFCC tó wà ń bẹ̀ yìí báyìí EFCC máa kó everybody ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ń ṣàwọn lẹ́yọ kankan ṣé mọ̀ wípé wọ́n ti gbé eh, Bobrisky ìgbà tí wọ́n sì gbé Bobrisky wọ́n ní kò sáyè kí wọ́n béèlì ẹ̀ ṣùgbọ́n níbi tó wádé dúró báyìí wọ́n gbé Cubana Prince lánàá wọ́n ti grant béèlì ẹ̀ o ṣe rí pé nínú Nàìjíríà government náà ni gbogbo ẹ̀ ti ń ṣẹlẹ̀ ẹ̀yẹ́ ìyẹn wá jẹ́ ká gbọ́ ohùn lẹ́nu àwọn landlord association ní àdúgbò fátúsì nílùú ìbàdàn adelé ti sá lọ ẹ ti ẹ̀yẹ́ kọ́ bá wa wo àwòrán yẹn àwòrán ilé yẹn lẹ̀ ń wò yìí yẹ ká fi hàn wá bí wọ́n ṣe wó àwọn ibi tí àwọn Dúpẹ́ Onítìrí tí wọ́n ti declare nation wọn wọ́n ti lọ wó ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ti wó gbogbo ẹ̀ pátápátá torí wípé gbogbo nǹkan tí wọ́n ń ṣe yẹn kì í tẹ̀ ń ṣe nǹkan tó tó bójúmu ẹ ti rí òun lẹ̀ ń wò yẹn ẹ jẹ́ ká fohùn sí kẹ́ gbọ́ àlàyé lẹ́nu àwọn ará ìlú àwọn ará àdúgbò yẹn bí gbogbo ẹ̀ bó ṣe ṣẹlẹ̀. Hmm. ẹ́stéètì ńlá ni ẹ ti gbọ́. sẹ́ẹ̀pù hmm, hmm. sẹtẹ́rìàtì ni. kí ló wá ṣẹlẹ̀ níbi tá a wà yìí wọ́n níbi tá a wà yìí gángan ó ní wọ́n fi ṣe ibùjókòó àwọn Yorùbá nation ẹ̀ka ti dúpẹ́ onítìrí. wọn kì í ṣe Yorùbá nation o dry nation ni wọn o. ní ètò jẹ́ pé àwọn ará àdúgbò yìí wọ́n dẹ̀ ń lọ wọ́n ń bọ̀ wọ́n ń gbègbè ayé wọn pẹ̀lú ìrọ̀rùn àwọn ará àdúgbò yìí kì í so ní wàhálà rárá. ẹ wo estate ni wọ́n kọ́ kalẹ̀ síbẹ̀ ẹ wòran gbogbo ẹ̀ náà ti wó. àdúgbò àlàáfíà ìní irú eléyìí ti wá wù gbogbo hmm. ilé tẹ̀ ń wò yìí àárín ìlú ló wà o bátúsì kì í ṣe oko rárá o àárín ìgboro ni o àárín ìgboro ìbàdàn the heart of ìbàdàn ló ní bátúsì wà o báwo ló ṣe wá jẹ́ pé ibi òun wá ní wọ́n ti ní ẹrẹ́ kàn múlẹ̀. ilé yẹn lẹ́ wò yẹn wọ́n ti wó o. mẹ́sàn ẹtìrí ilé mẹ́sàn-án ńláńlá òun ni àwọn dúpẹ́ onítìrí àtàwọn gúrùpù ẹ̀ ni wọ́n kọ́ síbẹ̀ yẹn tí wọ́n ti gbé adelé wọlé ilé ńláńlá mẹ́sàn-án òun lẹ́rí tí wọ́n kọ́ síbẹ̀ yẹn tí wọ́n ń kó àwọn ohun ìjà olóró sí. Nigeria government airport bo ni wọ́n gbà wọlé tí wọ́n fi kó gbogbo àwọn nǹkan wọ̀nyẹn wọlé ṣé bẹ́ẹ̀ ti rí la fi sọ wípé ètò ààbò nínú ìlú yẹn ó mẹ́hẹ báwo ni wọ́n ṣe kó gbogbo àwọn nǹkan wọ̀nyí wọlé ìyá dúpẹ́ onítìrí àtàdélé wọ́n wọlé o gbogbo àwọn àga àwọn gbogbo nǹkan tí wọ́n fi dìklẹ́ ara wọn wípé àwọn ti gba orílẹ̀-èdè gbogbo ẹ̀ pátá nínú building tẹ́ ẹ̀ ń wò yìí ibẹ̀ ni wọ́n kó gbogbo ẹ̀ sí jẹ́ ká máa gbọ́ àlàyé yìí lọ lẹ́nu àwọn àwọn tí àwọn tó ń gbé bí máa ń bá àwọn ará àdúgbò láṣepọ̀ ṣé tó bá hmm. pe landlord meeting tó máa ń darapọ̀ mọ́ wọn ṣé ojúṣe àdúgbò ṣé wọ́n ń ṣe é àwọn kan kọ́lé ìwọ́n ti bá ní kó tó hmm. di pé àṣírí wo àṣírí tú ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ àwọn ni wọ́n wá ní àárọ̀ lóru èní mọ́jú ni tí wọ́n ṣe wá ní ará àdúgbò náà ni wọ́n mọ̀ pé kí làwọn ará àdúgbò àti wọn lọ sọ ìjọba àbí bẹ́ẹ̀ kọ́ pé àwọn ò say something ó ní ọ̀rọ̀ ìjọba tó wà lónìí báyìí nípínlẹ̀ ọ̀yọ́ ìjọba bá wá mọ́tò ìní o wọ́n sì kí ẹnu ọkọ wọn bọ̀lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní wú. gbogbo ilé mẹ́sẹ̀ẹ̀sán yẹn ni wọ́n wú. jẹ́ bó ṣe dàí tẹ́ wa lọ́rùn ìjẹ́ra ọ̀yẹ̀ ká tó ṣe ìjọba sí kí nìjọba fẹ́ látọ̀dọ̀ ará àdúgbò kí ni ará àdúgbò tún fẹ́ látọ̀dọ̀ ìjọba nípa ibi tá a wà yìí àwọn nǹkan tí àkọ́kọ́ ṣe nìyẹn ṣùgbọ́n ará àdúgbò ṣàlàyé fún wa àwọn náà lọ́rọ̀ láti bá a sọ̀rọ̀ Hmm. nǹkan tó yẹ kí owó ará àdúgbò yìí mọ́ dáadáa tíjọba ò fi gbé abẹ́rí lálọ́ọ̀dù wọn abẹ́rí kìnìún kan ni pé ará àdúgbò fúnra wọn ni wọ́n lọ sọ fún ìjọba. bẹ́ẹ̀ ti gbọ́ bẹ́ẹ̀ ni nǹkan tó fi da nìyẹn máa ń sọ fún wa wípé àwa fúnra ara wa la níṣẹ́ ń ṣe àwọn ará àdúgbò yẹn wọn ò kàn fọwọ́ lérọ́ kọ́ máa wòran kété báyìí tí wọ́n ti ń rí wọn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ń fura sí wọn láti ọjọ́ Jímọ̀ yẹn bí wọ́n ṣe gbéra kúrò nínú ilé tẹ̀ ń wò yẹn ní ọjọ́ àbámẹ́ta yẹn àwọn tí wọ́n ti rí wọn tán ti wò wípé àwọn eléyìí àwọn ò mà rí wọn rí ládùúgbò torí pé wọ́n ní òròrù ni wọ́n máa ń wọlé aago méjì aago mẹ́ta ni wọ́n ń wọlé lẹ́yọ kọ̀ọ̀kan wọn ò kóra wọn wá lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ wọ́n ní báyìí ni wọ́n ṣe tò jáde pẹ̀lú báyìí pẹ̀lú pẹ̀lú ọ̀kadà èyí tó wà ní mọ́tò wà ní mọ́tò tí wọ́n sì yan ìbọn wọn sókè báyìí tí wọ́n ń yan ìbọn wọn sókè ṣùgbọ́n àwọn tí wọ́n ti ń fura sí wọn lọ́jọ́ tí wọ́n débẹ̀ yẹn ni wọ́n ti tètè yá lọ pé DPO bí wọ́n ṣe ń lọ sí sẹkítẹ́rìàtì DPO ń tẹ̀lé wọn ẹ jẹ́ ká farabalẹ̀ kẹ́ bá wa farabalẹ̀ kẹ́ gbọ́ lẹ́nu àwọn bàbá wọ̀nyí. ládùúgbò yìí òun náà ti máa jẹ́jọ́ hmm. lọ́dọ̀ ìjọba torí wọn ò ní wọn á bọ̀ wọn ni ipò wọn mọ tí wọ́n ń ṣe. Hmm. àkọ́kọ́ kí àdúgbò yìí ẹ kú oríire bí ẹ bá ṣe dáadáa yóò gbà dáadáa congratulations on that. ní báyìí Uh, tani òkòkò bá a sọ̀rọ̀ chairman zone ẹ ẹ dúró pẹ̀lú àwọn èèyàn náà kí wọ́n mọ̀ bẹ́ẹ̀ nìkan kọ́ lè dá wa. chairman zone yẹn nìyẹn. chairman zone. àwọn ni. chairman yorùbá nation zone. kì í ṣe yorùbá nation o bàbá oríyọmí àmùsáàtì ẹ ti rí wọn bàbá oríyọmí àmùsáàtì dúpọ̀ onítìrí kì í ṣe yorùbá nation o onítìrí. Only three nation ni o dry ló ń jẹ́ o. zone four ní fatusi orúkọ yín. Eh, orúkọ mi ni mr badmus. Eh, ojú wọn ni. tí mo jẹ́ alága zone four. alága zone four. Hmm. ní ìrọ̀rùn olúwa fatusi ayéko road. zone four gangan níbi tá a wà. bàbá kílẹ̀ lè sọ fún wa kò ṣe ní ṣókí o gbogbo àlàyé tẹ gbogbo àlàyé pátá nípa ibi tá a wà yìí. àdúpẹ́ hmm. fún ọlọ́run ọba àdúpẹ́ pé ọlọ́run ò jẹ́ kí aburú tó pọ̀ kó ṣe ẹnì kankan wa nínú ìlú yìí hmm. ju eléyìí tí a rí lọ. ibi bá tí à ń wò yìí àwa jẹ́ tí a máa lé ní àbámbẹ̀ ni. Hmm. tí ẹ bá wo ẹ́ǹdì yẹn ẹ́ǹdì òdù nìyẹn ògbèrè nìyẹn ògbèrè nìyẹn mi ti fẹ́ǹsì wà ní. àwọn máa ń jayé wọ́n máa ń ralẹ̀ sílẹ̀ tipẹ́tipẹ́ ni a mọ̀ pé irú nǹkan báyìí wọ́n máa jáde. tibẹ́tiri wọ́n ní ìyá yẹn wọ́n máa ń ralẹ̀ sílẹ̀ tipẹ́tipẹ́ ni ẹ wo ibi tí ìyá yẹn rà síbẹ̀ yẹn ìyẹn ìyá tó gbé ilé yẹn fún wọn ìyá yẹn sì wà nílùú òyìnbó wọ́n ní àwọn máa ń ralẹ̀ sílẹ̀ nígbà tó bá wọn náà kàn gbélé sórí ẹ̀ láì mọ̀ wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí máa wá ṣẹlẹ̀ ẹgbẹ́ òsókè. wọn kì í wálé wọn kàn máa bá kó ilé yẹn ni. wọn kì í wálé. Ògbómọ̀ṣọ́ ni ilé ọkọ ẹ̀. tó mm-hmm. dà pé Ìjẹ̀bú ni Ìjẹ̀bú gangan ni àwọn gangan. sotí hmm. wọn á lọ wọn á padà wọn á dẹ̀ máa bá wọn ṣiṣẹ́. ibùdó ogun dà pé wọ́n relate pẹ̀lú Akálà bẹ́ẹ̀ gbọ́ wọ́n ní wọ́n relate pẹ̀lú Akálà nílùú Ìbàdàn. lẹ́yìn ìgbà náà kọ́ńtà a rí i pé wọ́n jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan sí pé àwọn fẹ́ ṣe àwọn project kan yóò dẹ̀ sí wàhálà kankan nígbà àwọn sọ fún àwọn fẹ́ ṣe project. ìyá yẹn ló sọ bẹ́ẹ̀ o. wọ́n padà ní ẹnu ọjọ́ mẹ́ta yìí tí àwa náà ṣe ìpàdé ńbẹ̀ yẹn torí wọn ṣe ẹni tí èèyàn kọ wọn ṣe ẹni téèyàn kàn lè wọ ọ̀dọ̀ wọn ọ̀dọ̀ wọn anyhow ni hmm. wọ́n máa ń gẹ̀ẹ́tì bíbá ìní always. Hmm tí kò dẹ̀ sí wàhálà kankan bọ̀ nígbà tó ní ẹnujọ́ mẹ́ta yìí a kàn ń ṣe ìpàdé landlord la kàn rí bike wọ́n tó thirty wọ́n tó bí thirty wọ́n kọ́fà ojú wọn. tẹ́bẹ́ gbọ́ ọjọ́ sátọ̀dé wọ́n ní ṣàdédé làwọn rí àwọn ọ̀kadà tí wọ́n ń jáde nínú ilé yẹn tí gbogbo wọn kọ́fà ojú wọn àwọn tó náà wọ́n gba orílẹ̀-èdè nìyẹn o kí ló mú yín kọ́fà ojú àwọn tí ẹ dìídì ibi tẹ́ ní dìde sí àdúgbò tẹ́ ti declare wọn ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ àdúgbò tí ẹ kóra yín sí tẹ́ ní ọmọ ogun yín jáde gbogbo nǹkan tẹ́ ẹ ṣe ládùúgbò ará àdúgbò ò mọ̀ wọn ò kárì wọn àlọ́ǹgì kò sẹ́ni tó mọ̀ kan tó ń ṣẹlẹ̀ ẹ irú orílẹ̀-èdè wo ni wọ́n wá gbà o <laughs> oríṣiríṣi irú orílẹ̀-èdè wo ni wọ́n wá gbà o àwọn wo ni wọ́n fẹ́ gba orílẹ̀-èdè fún àwọn tó sì wà ládùúgbò yẹn jọ èdè wo ni wọ́n ń sọ kì í ṣe yorùbá ni wọ́n ni ṣẹ́ẹ̀ṣì yorùbá làwọn bàbá wọ̀nyí ni àwọn olè wa fẹ́ gba orílẹ̀-èdè fún nígbà tó jẹ́ wípé àwọn ará àdúgbò ibi tẹ́ ẹ kọ́lé sí tẹ́ ẹ kọ́ sẹkítẹ́rìàtì yín sí wọ́n kọ́ sẹkítẹ́rìàtì síbẹ̀ yẹn níbẹ̀ náà kó gbogbo àwọn aṣọ ọmọ ogun wọn sí. ṣùgbọ́n nípa àwọn àwọn pípò wọ̀nyí wọn ò tiẹ̀ mọ nǹkan tí wọ́n ń ṣe rárá wọn ò mọ nǹkan tí wọ́n ń ṣe a ní tẹ́yàn bá fẹ́ gba orílẹ̀ gbogbo wa pátá la máa fẹnu kò sójú kan a máa fọwọ́sowọ́pọ̀ kì í ṣe nǹkan tẹ́nìkan á kàn máa kò gìrì ṣe ẹ máa gbọ́ àlàyé lẹ́nu eh, bàbá láńlọ́ọ̀dù yìí o wípé ní ìgbà tí àwọn tẹ̀ tí wàá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn wọ́n ní wọ́n kọjú ìbọn sí àwọn ni kí nìdí tí ọmọ ogun ẹ kí wá ní ìyàtọ̀ wọn àti ọmọ ogun Nàìjíríà o ṣùgbọ́n ti rí bẹ́ẹ̀ yẹn ẹ kọjú ìbọn sí àwọn tẹni ẹ ti gba ilẹ̀ fún kí nìdí tí ẹ fi kọjú ìbọn sí wọn ìyẹn túmọ̀ sí wípé ọ̀daràn nìyí nǹkan tí ẹ fẹ́ ṣe nǹkan burúkú ni torí tí ẹ ò bá ṣe nǹkan burúkú àwọn èèyàn ò ní máa béèrè ìbéèrè lọ́wọ́ yín wípé kí lẹ wá ṣe o a ò rí yín rí ládùúgbò yìí o kẹdẹ mú ìbọn kẹdẹ kọjú ẹ sí wọn ṣé ẹ bá wa ẹ máa bá wa dé ẹ̀yin ènìyàn wa ṣé ìwà tó dáa nìyẹn ṣé àwọn eléyìí ìrìn ìrísí wọn ìrìnsí wọn láti bẹ̀rẹ̀ ṣójọ ẹni tó ń jìjàǹgbara nọ́mbà one kílẹ̀ kó gbogbo àwọn amúnisàn yẹn kílẹ̀ kó wọn lọ ṣe kílẹ̀ ń yanjú ìbọn sí ará ìlú fún tí ẹjọ́ ń ṣe nǹkan kan náà èdè kan lẹjọ́ ń sọ ẹ sì ní àwọn ẹ sì sọ wípé ẹ̀yin ń jà fún Yorùbá irú Yorùbá wo lẹ̀yin wá ń jà fún ṣe bẹ́ẹ̀ ti rí wípé àwọn eléyìí ọ̀daràn ni wọ́n ẹ máa gbọ́rọ̀ lẹ́nu àwọn àwọn lálọ́ọ̀dù ẹ máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn ó yá ẹgbọ́n sókè bàbá. láàárọ̀ sátọ̀dé ọjọ́ tí wọ́n lọ lọ sí sẹkẹ́rìàtì yẹn. ṣèbẹ́ gbọ́. ṣó ti yẹ yìí à ń ṣe mítì lọ́wọ́ padà sí rí pé àwọn Boko Haram ti wọ̀ náà lò. ṣèbẹ́ gbọ́. bàbá yẹn ní wípé àwọn ń ṣe mítì lọ́wọ́ ṣe àwọn pé sátọ̀dé làwọn lálọ́ọ̀dù ṣíàmàn àdúgbò máa ń ṣe ìpàdé wọ́n ní lọ́jọ́ sátọ̀dé yẹn àwọn ń ṣe mítì lọ́wọ́ làwọn kò rí wọn tí wọ́n ń tò jáde àwọn pé ah àwọn boko haram mà ti wọnú ìlú wá bá wọn wọ́n máa ó máa yà wọ́n lẹ́nu wípé ibo lẹ gbà wọlé kí lẹ fìbọn ṣe láàrin ìlú ibo lẹ ń tò lọ wọ́n ní wọ́n tò sórí ọ̀kadà wọ́n tó ọgbọ̀n gbogbo wọn sì gbébọn lọ́wọ́ àwọn kan máa yíjú padà wípé eh, ẹ máa gbà wá nínú àdúgbò yìí odidi òun ṣíà máa nù ibo ni wọ́n gbà wọlé boko haram mà ti wọ inú àdúgbò wa bá àwọn ẹ bá a máa fara balẹ̀. ṣé ń gbọ́. wọ́n pé ń gbà tí wọ́n fẹ́ ṣe ìtàn ṣe yẹn lọ́dà wà gbọ́ kí n fi gbogbo street ilẹ̀ pẹ̀lú àwọn ọlọ́dẹ ṣé ti yẹ nǹkan tó fẹ́ ṣe yẹn bóyá nǹkan tó fẹ́ ṣe yẹn ọjọ́ sátọ̀dẹ̀ ni ó ní gbogbo wọn pera wọn jọ tó fi wọ inú ìlú ìbọn tí báyìí nígbà tá à ń ṣèpàdé yẹn òun la rí pé báàkì bíi táàtì wọn jáde pẹ̀lú ìbọn lọ́wọ́ wọ́n gbé ìbọn yẹn lékẹ́ abẹ́kọ́ bá wọn gan wọn náà ẹ̀kọ́ sí wa. ṣe gbogbo wọ́n kọ́ bá gbogbo ojú wọn. nínú ti gbọ́. nígbà tó máa wọ́n dé tán lé kán wá wo ti. sá lọ. nǹkan tí àríwọ̀n hmm. yìí. ṣẹ́ráyé ìbọn àti ọta àbọ lọ́pọ̀ kúrò bíbà yìí. wọ́n tún bá àbọn bí náà. Hmm. olùwà bẹ́ẹ̀ tó tún ní o kò ṣe ìbọn sakabula o. ṣe gbọ́. kò ṣe ìbọn sakabula o ìbọn tuntun mo ni wọ́n kó o gbogbo abẹ́ fóònù wọn báyìí gbogbo abẹ́ fóònù wọn òun ti kó ìbọn tó dẹ̀ pé ìgbà tó dẹ̀ ṣiṣẹ́ yẹn àwọn security wà níbẹ̀ àwọn police wọn wà níbẹ̀ àmọ̀tẹ́kùn wà níbẹ̀ sójà wà níbẹ̀ torí kò sí ẹni kankan ní kọ́bínéjì tó lè fèsì ju àwọn èèyàn lẹ́yìn nǹkan tí a rí mọ ní ọjọ́ yẹn wọn bá èèyàn kankan bímọ àwọn ti lọ wọn ti lọ gbà wọn ti mọ̀ pé wàhálà ti ṣẹlẹ̀ tó ti pa lára wọn. ṣe é gbọ́. ẹ ṣáájú àkókò yẹn kó tó dọjọ́ ẹ ẹ kó kiri ìyá yẹn bóyá ó wálé àtúwọ̀ ẹ ṣe ìyá wálé wọ́n wálé ní àárín yẹn ó dà bó ti lọ bóyá bíi bóyá bíi three months láti ìyẹn ìyá tó ní ilé yẹn ni o ìyá tó ní ilé yẹn wálé ní nǹkan bí oṣù bíi mẹ́ta sẹ́yìn nígbà tí ìyá yẹn wá wálé ẹ rí i pé gbogbo àtìgbà yẹn ni wọ́n ti ń prepare fún nǹkan tí wọ́n ṣe yìí wọ́n ti ń wọ́n bẹ̀rẹ̀ sí ń kó gbogbo àwọn nǹkan wọ̀nyẹn wọlé wọ́n ń kó wọlé òun la fi ní wípé ah Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì àfi kọ́nà kó máa fi ààbò ẹ̀bù ará ìlú gbogbo àwọn nǹkan tí wọ́n ń lò wọ̀nyí ìgbà ìgbò báwo ni wọ́n ṣe báwo ló ṣe wọlé ṣebí airport ni wọ́n gbà wọlé ìyá tó ní ilé yẹn tó ní estate yẹn airport ni wọ́n gbà wọlé o pẹ̀lú gbogbo àwọn ọkọ̀ ammunition yẹn bẹ́ẹ̀ ni bàbá mi Philip Ọláọ̀ṣun wọ́n ní you people should try correct the press men that is not Yorùbá nation agitators that cause trouble bẹ́ẹ̀ ni onítìrí nation ni àwọn ni wọ́n ní àwọn jẹ́ democratic republic of yorùbá dry wọn kì í ṣe yorùbá nation ẹ̀ẹ̀kan tí bàbá Oríyọ̀mí Hamzat sọ ń bẹ̀ ni pé wọ́n ní yorùbá nation onítìrí kì í ṣe yorùbá nation lórúkọ torí gbà tó declare gbogbo ala ti rí fọ́nrán yẹn kò sọ pé pé òun jẹ́ yorùbá nation ó ní democratic republic of the yorùbá lòun jẹ́ àti sọ wípé gbogbo àwọn oníwèé ìròyìn journalist ẹ bá fẹ́ máa sọ ẹ má pè ní yorùbá nation mọ́ àwa tá à ń jẹ́ yorùbá nation àwa la wà ní under umbrella bàbá wa professor banji akitoye bàbá ìgbòho òòṣà wọn ò sì lọ́wọ́ sí gbogbo wàhálà ìwà ọ̀daràn tí Dúpẹ́ Onítìrí ń hù yìí àwọn bàbá wọn rìnrìn àjò yìí diplomatic way ni wípé àwọn nǹkan tó wà lẹ̀ yìí kì í ṣe nǹkan tí ẹnìkan á kàn sọ pé òun kù gírí wàá kó ìbọn lọ́wọ́ wàá kó àdá lọ́wọ́ lọ síbo ẹ wá wo gbogbo nǹkan tí wọ́n fi dálẹ̀ báyìí ọrùn àwọn ọmọ ọlọ́mọ ni wọ́n dálẹ̀ sí adelé ti sá lọ Dúpẹ́ Onítìrí ti sá lọ. ìyá tó ní ilé yẹn báyìí òun wọlé wá ó kó nǹkan ohun ìjà olóró wọlé wá kí wọ́n tó ṣẹ̀ṣẹ̀ wá gbé gbogbo àwọn ìgbésẹ̀ tó kù inú ilé yẹn ẹ́stéètì yẹn ilé mẹ́sànán ńláńlá ló wà ń bẹ̀ kẹ́ fi mọye oríṣiríṣi àwọn nǹkan tó ti kó wọlé sínú ibẹ̀ ìdí tá a fi ń sọ nìyẹn wípé ìrìn àjò wípé èèyàn ń jìjàǹgbara a fẹ́ gba orílẹ̀-èdè àtàwọn tí wọ́n jẹ́ olóṣèlú o tí wọ́n ń pariwo wọ́n nàìjíríà wọ́n nàìjíríà ilẹ̀ yorùbá yẹn àjọjọ níní ṣùgbọ́n ẹ wá wo gbogbo ìgbésẹ̀ eléyìí tí àwọn Dúpẹ́ Onítìrí nation yìí tí wọ́n wá gbé àwọn tó wà nínú àdúgbò tí ẹ kọ́ ilé síbẹ̀ àdúgbò tí ẹ kó gbogbo nǹkan tí ẹ kó sí wọn ò mọ nǹkan kan tó ṣẹlẹ̀ ìyẹn túmọ̀ sí wípé àwọn ilé yìí ọ̀daràn ni wọ́n ṣe ṣé wọ́n ṣe ń gba orílẹ̀-èdè nìyẹn wọn ò create awareness fún anybody ó yà wọ́n lẹ́nu ládùúgbò yẹn pé kí ló ń ṣẹlẹ̀ ẹ mà gbà wá Boko Haram mà ti wá ká àwọn mọ́lé gbogbo ilé tó wà ń bẹ̀ ṣíàmánù àdúgbò lẹ́rí yẹn tí wọ́n ń sọ̀rọ̀ ṣíàmánu láńlọ́ọ̀dù àdúgbò àwọn ni wọ́n sọ̀rọ̀ yẹn ǹjẹ́ kò yẹ kí wọ́n kárì wọn àlọ́ọ̀gì wípé àwọn fẹ́ gba orílẹ̀-èdè o àwọn ti dá dúró o àwọn nǹkan báyìí ni àǹfààní tá a máa rí jẹ o tá a bá gba orílẹ̀-èdè o àwọn àǹfààní tá a máa rí jẹ ní o tá a bá kúrò nínú wọn nàìjíríà gbogbo àwọn ọkọ wọn yẹn ǹjẹ́ kò yẹ kí wọ́n ṣe àlàyé wọn ò ṣe àlàyé kankan o wọn ò ṣe àlàyé kankan wọn kọ fọ́tò wọn gan wọ́n wú ẹ máa rí gbogbo fọ́tò wọn àwòrán wọn ni tí wọ́n bá nínú ilé yẹn àwòrán ìyá yẹn ni tí wọ́n bá inú ilé yẹn nìyẹn o bí wọ́n ṣe wo ẹtí rí mo bọ̀ wá máa fi gbogbo ẹ̀ hàn wá nísìnyí torí pé àwọn kan báwọn yìí kò yẹ kó máa tẹ̀síwájú lọ o nínú ìlú tó lọ́ba tó níjòyè kírù kan báwọn yìí máa ṣẹlẹ̀ kẹ́yìn sọ wípé ẹ̀ ń jìjàǹgbara ṣé ìjàǹgbara lélẹ́yìí ni àbí ẹ̀yin ẹ wà lókèrè ẹ̀ ń da omi inú àlàáfíà ìlú rú. mo sọ pé àwọn ọmọ tí wọ́n kó yẹn báyìí ṣé kìí ṣòbí kan ló bí wọn àwọn ọmọ tí ẹ kó aṣọ sí lọ́rùn àwọn ọmọ tí ẹ ò tírèènì ẹ tẹ̀ sọ wípé ẹ ti gba ilẹ̀ owó tí wọ́n dá sí yín lọ́wọ́ yẹn ló ń tì yín gàràgàràgàràgàrà yẹn ló ń tì wọ́n tí wọ́n fi ń ra oríṣiríṣi ìgbà tẹ́ wá rí owó ra gbogbo amúníṣàn yẹn ẹ ò wá lè àwọn ọmọ tẹ́ wá kó síta wọn ò ọkàn mú wọn tọkàn kí aṣọ bọ̀yọ̀ lọ́rùn ṣé ṣé ẹ̀yìn àyìn tó kàwé gan ò gbọ́dọ̀ máa ṣerú kan tí wọ́n ń ṣe yẹn ẹ sì mọ̀ wípé àwọn eléyìí ọ̀daràn ni wọ́n kì í ṣe gbogbo àtẹ́yọ̀ bá ti kàwé kó tó nọ́pọlọ àwọn eléyìí wọn ò ní ọpọlọ rárá ẹ kó ìbọn sọ́wọ́ àwọn ènìyàn lọ́sàn gangan ẹ ò dẹ̀ tírẹ́ẹ̀nì wọn wọn ò gba tírẹ́nì níbi kankan ṣé wọn ò mọ̀kan tó ń pè ní mílítírì ni ṣé wọn ò mọ̀kan tó ń pè ní pẹ̀yìn ọmọ ogun kì í ṣe wípé bóyá wọ́n fi áàtì fíìmù o ọ̀tọ̀ ní kẹ́yọ̀ sọ wípé òun ṣọmọ ogun wọn áàtì fíìmù tó bá ti áàtì fíìmù yẹn tó ti parí síìnì yẹn wá bọ́ aṣọ wọn ṣùgbọ́n àwọn eléyìí ẹ kó wọn sí ìta ẹni ẹ wọn rẹpísẹ́ǹtì Yorùbá ti bo Yorùbá ti bo àbí wọ́n ti ní ilẹ̀ Yorùbá kan síbòmíì ẹ máa gbọ́ àlàyé lọ lẹ́nu àwọn láńlọ́ọ̀dù bí wọ́n ṣe tẹ̀síwájú. Hmm. bẹ́ẹ̀ ti rí ìyá tó ní ilé yẹn ni o wọ́n ní kò kí associate mọ́ anybody tó bá ti dé wọ́n ní ìgbà kan wà tí wọ́n lọ béèrè owó mẹ̀ǹtẹ́nàsì owó gbogbo kínní ládùúgbò ọlọ́dẹ wọ́n ní ẹni tó lọ béèrè yẹn wọ́n ní ìyá yẹn gbé ẹnì yẹn ó lọ tì mọ́lé ẹ mọ̀ wípé ìyá yẹn fúnra ara tọ́ọ̀gì ni tó lè gbé ilé ẹ̀ sílẹ̀ pé kí wọ́n kó gbogbo nǹkan yẹn wọlé ẹ̀ sì mọ̀ pé òun gan fúnra rẹ̀ ọ̀daràn ni ó yẹ kí wọ́n declare òun gan wanted. Hmm. ẹ̀bẹ̀ tí a wá ń bẹ ìjọba báyìí. ẹ tó débẹ̀ yẹn sà hmm. kí ni wọ́n bá mi nígbà tí ìjọba wá. nígbà tí wọ́n débí báyìí hmm. ìjọba débí wọ́n bá aṣọ bulletproof wọn. wọn. wọ́n bá aṣọ àwọn sójà yẹn ó lé ten thousand pm ps. gbọ́ <laughs> wọ́n ní ó lé ní ten thousand pieces ìyẹn aṣọ mílítírì tí wọ́n bá nínú ilé wọ̀nyẹn wọ́n ní ó lé ní ten thousand pieces ẹ máa gbọ́ lọ. Hmm. tí wọ́n kó pẹ̀lú boot àti ìbọn àti ọta àbọ̀ hmm. náà kúrò níbí báyìí. wọ́n tún bá àbọn bí náà. Ah. Hmm. ìbọn tuntun tuntun tún wọ́n ní ìbọn tuntun tún. kì í ṣe ìbọn ṣakabula. òun ni kó gbogbo abẹ́ fóòmù wọn báyìí gbogbo abẹ́ fóòmù wọn oná ti kó ìbọn o. ti kó ìbọn. sódà pé ìgbà tó ń dẹ̀ ṣiṣẹ́ yẹn àwọn security wà níbí àwọn police wọn wà níbí hmm. àmọ̀tẹ́kùn wà níbí sójà wà níbí torí kò sí ẹnì kankan ní community tó lè fèsì irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn. Hmm. nǹkan tí a rí mọ ní ọjọ́ yìí mọ̀ bá èèyàn kankan bímọ àwọn ti lọ. wọ́n sá lọ. wọ́n ti lọ gbà ti mọ̀ pé wàhálà ti ṣẹlẹ̀ tó ti pa lára wọn. ẹ sọ pé ẹ orílẹ̀-èdè kílẹ̀ tí wọn ò ṣe dúró wọ́n ṣe sá lọ ṣùgbọ́n ẹ ti gba orílẹ̀-èdè ni. Hmm. ìyá wálé wọ́n wálé ní àárín yẹn ó dà bó ti ń lọ bóyá bíi bóyá bíi three months lọ́ ti lọ hmm. wọn kì í pẹ́ wọn kì í pẹ́ wọn bá wálé wọn kàn wá fíṣítì ilé wọn wọn á dẹ̀ lọ sílé ọkọ wọn ní Ògbómọ̀ṣọ́ wọn bá ti ṣe tí wọ́n ṣe tán wọ́n ti bá tiwọn lọ nìyẹn because wọ́n ṣe ẹni tí wọ́n ṣe. pẹ̀lú ará àdúgbò hmm. nǹkan tó ṣẹlẹ̀ ní dàbí fura sí inú ilé mi yìí. wọn lọ́rẹ̀ kankan ládùúgbò ìdábà fẹ lágbájá nìkan ni máa ń lọ bóyá mo bá wọn pọn mi bóyá mo bá wọn pọn ọ̀rẹ́ kankan. ẹ gbọ́. abẹ́ni kankan pẹ̀lú wọn. Hmm. ó ti ṣẹlẹ̀ ládùúgbò bẹ́ẹ̀ ni owó rẹ̀ rẹ̀ ti fi gan ògbèrè orúkọ abẹ́rẹ́ owó ìrànlọ́wọ́ ẹ̀yin náà wo ẹ wo gbogbo bíbá ìbò ṣe tó yìí mhm. òun ló gba aṣọ fún ọ̀tọ̀ àwọn landlord wa wá wípé owó development development. láfàdúgbò wọ́n dẹ̀ ní owó ọdẹ nǹkan kan gbà wo wọ́n dẹ̀ pé wọn wọ́n dẹ̀ lọ arrest wọn ah. tí wọ́n tì wọ́n mọ́ ògbèrè. ṣèbẹ́ ti gbọ́ pọ̀tọ́ ní ìyá yẹn ṣe ìyá tó gbé ibẹ̀ yẹn ilẹ̀ yẹn ilé yẹn ilé tó pọ̀ tó yẹn ilé mẹ́sàn-án ńláńlá ló wà nínú ẹ́stéètì yẹn kẹ́yàn ní ilé mẹ́sàn-án sínú ẹ́stéètì kí àwọn láńlọ́ọ̀dù àdúgbò wa lọ bá wọn wípé owó dìvẹ́lọ́pmẹ́ǹtì o owó ọlọ́dẹ o owó owó igbá owó owó àwo o eléyìí tí ẹ máa san o ìyá tó ní ilé yẹn hmm, wọn ló gbé láńlọ́ọ̀dù yẹn ó gbé e lọ sí ògèrè ẹ̀jẹ̀ bá mọ ògèrè police station ní Ìbàdàn wọn ní ibẹ̀ ni ìyá yẹn gbé wọn lọ ó arrest wọn láti ìgbà yẹn kò sẹ́ni tó ń ya ilé ìyàmọ́ wípé òun tiẹ̀ fẹ́ béèrè anything àtowó ọlọ́dẹ o àtowó kinní kankan wọn ni wọ́n ń béèrè mọ́ lọ́wọ́ wọn ẹ̀ ti fi mọ orí ìyá ẹ̀ ti fi mọ orí ìwà tí ìyá yẹn ní irú èèyàn tí wọ́n jẹ́. that is why ìtọ́jọ́ pé àwọn èèyàn ṣe wọ́n wá ń sá fún un. ṣe ah, kí lè wá sí lọ́dọ̀ ìjọba báyìí. Hmm. Eh, adúpẹ́ lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé hmm. adẹ̀dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ ọlọ́run jẹ́ kí wọ́n sọ̀kalẹ̀ ayọ̀ nǹkan tá a fẹ́ ní àdúgbò yìí adẹ̀dúpẹ́ lọ́wọ́ alájí Oríyọmí kò ní bàjẹ́ òtítù wọn náà adúpẹ́ adúpẹ́ lọ́wọ́ àwọn kọ́míṣánná pólísì Ọ̀yọ́ state adúpẹ́ lọ́wọ́ wọn adúpẹ́ lọ́wọ́ àwọn àmọ̀tẹ́kùn a lè hmm. dúpẹ́ lọ́wọ́ sójà àwọn àmọ́ gbogbo security. gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò pátápátá. a dúpẹ́ lọ́wọ́ àmọ̀tẹ́kùn ṣíṣíláńtẹ́ ṣíṣíláńtẹ́ àwọn hmm. ló àwọn ò yàtọ̀ nínú àmọ̀tẹ́kùn àmọ̀tẹ́kùn náà làwọn máa ń sọ ṣíṣíláńtẹ́ hmm, àwọn ló ló jẹ́ kí kárídìí àwọn ẹni. tètè ní bẹ́ẹ̀ ni. a dúpẹ́ lọ́wọ́ wọn ètò ààbò ṣe pàtàkì nínú ìlú àwọn ọlọ́dẹ àdúgbò yẹn ṣe bẹ́ẹ̀ tí gbọ́ bọ́ ṣe dúpẹ́ lọ́wọ́ wọn pé àwọn ni wọ́n jẹ́ káwọn rí ìdí ọ̀rọ̀ yìí àwọn ló tọpinpin wọn pé àkí ló ń ṣẹlẹ̀ àwọn tó ń wọlé méjì mẹ́ta tó ń jáde yìí kí ni wọ́n wá ṣe kí ni iṣẹ́ wọn òun ló jẹ́ kí àṣírí yẹn fi tú ní ọjọ́ sátọ̀dé yẹn torí pé bọ́n ṣe tò tí wọ́n ń jáde yẹn àwọn ọlọ́jà àdúgbò yìí wọ́n ti gbé ìgbésẹ̀ wọ́n ti pe DPO DPO ti ń tẹ̀lé wọn ṣùgbọ́n àwọn gan ò mọ̀ ṣẹ́tìrì bẹ́ẹ̀ yẹn DPO ti ń tẹ̀lé wọn tó fi dé sẹkítẹ́ríàtì ṣùgbọ́n wọn ò mọ̀ òun ló fi jẹ́ kí mímú tí wọ́n mú yẹn ó fi yá ẹ wo nǹkan tó yọ onítìrì wá dá sílẹ̀ wọn láwọn fẹ́ gba orílẹ̀-èdè ṣé bí wọ́n ṣe ń gba orílẹ̀-èdè àwọn olè yìí fẹ́ wá gba orílẹ̀-èdè fún o àwọn ará ìlú tẹ́ ẹ fẹ́ gba orílẹ̀-èdè fún àwọn náà lẹ kọjú ìbọn sí àwọn ará ìlú tẹ́ ẹ fẹ́ gba orílẹ̀-èdè fún gbogbo nǹkan tí wọ́n ẹ ń ṣe kò sẹ́ni tó mọ̀ ẹ ò kárí anybody along ẹ ṣáà ń ṣe ẹ ṣáà ń kápá sókè torí pé ẹ ti rówó ra aṣọ ọmọ ogun ẹ ti rówó ra ìbọn ìyẹn lórílẹ̀-èdè tẹ́ ẹ gbà wọ́n náà àwọn ti gba orílẹ̀-èdè àwọn ti dá dúró wọ́n dẹ̀ ti ń bè lọ́wọ́ wípé à eh, ṣé nínú ìlú yìí náà àbí nínú nàìjíríà yìí náà lẹni ẹgbà <laughs> orílẹ̀-èdè sí wọ́n ló sọ pé hẹn wípé ìwé wà lọ́wọ́ ìyá àwọn ṣé níbi tí mua onítìrí tó bá yé àwọn kan dé ṣé níbi tí wọ́n bá yé ara wọn dé pẹ̀lú ìwà ìkà ọ̀dájú abiyamọ tí wọ́n jẹ́ gbogbo nǹkan tó torí ṣe nǹkan tí wọ́n ṣe bẹ́ẹ̀ ni bàbá mi àbáyọ̀mí nǹkan tí wọ́n torí ṣe nǹkan tí wọ́n ṣe ni láti gbé orúkọ burúkú lé the original Yorùbá nation lórí ṣùgbọ́n àwa dúpẹ́ wípé a ti ń rí òkodoro ọ̀rọ̀ náà báyìí a ti dúpẹ́ báyìí pé àṣírí wọn padà tú ni gbogbo bí wọ́n ṣe ń gbìmọ̀ ọ̀tẹ̀ wọn papọ̀ láti ba orúkọ àwọn bàbá Ìgbòho Òòṣà jẹ́ láti ba orúkọ bàbá pọfẹsọ Bánjí Akíntóyè jẹ́ Ọlọ́run Elédùmarè ó wá dójú tì wọ́n ó tú wọn láṣìírí gbogbo wọn pátá wọn jọ gbìmọ̀ pọ̀ ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó lọ́wọ́ olóṣèlú nínú àwọn kan ló sponsor wọn ó ní mo sọ wípé ṣebí kí wọ́n tó lè kó gbogbo nǹkan wọ̀nyẹn wọlé ẹ̀mọ̀pẹ́sẹ̀ ni wọ́n lò ní. báwo ni wọ́n ṣe kó àwọn ọta ìbọn gbogbo ìbọn tí wọ́n kó wọlé yẹn ibo ni wọ́n gbé gbà. àwọn military uniform tí wọ́n kó wọlé yẹn ibo ni wọ́n gbé gbà. ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn nǹkan tó wá jẹ́ kí ọ̀rọ̀ yìí <laughs> kí àṣírí yìí kó fi tú dáadáa òun ni fídíò tí Dúpẹ́ Onítìrí ṣe yẹn tí Dúpẹ́ Onítìrí ò bá ṣe fídíò tó ṣe yẹn àwọn kò àwọn tó ń gbé kiri pé ẹ òkè o Yorùbá nation ẹ Dúpẹ́ Onítìrí wọ́n ṣàrí ibi tó ti sọ̀rọ̀ ibi tó ti sọ̀rọ̀ yẹn gangan ni àṣírí fi wá padà tú finally torí tó bá ṣe fídíò yẹn wọn ò ní mẹni tó jẹ́ leader wọn o tàbá kan sọ wípé dúpọ̀ onítìrí dúpọ̀ onítìrí evidence dà ṣé èyí tó ti ṣe kọjá ni wọ́n lọ máa gbé ṣùgbọ́n present wọn ọ̀rọ̀ tó sọ ní ọjọ́ Friday ọjọ́ kejìlá nínú oṣù kẹrin twenty twenty four tó lóun ti declare surveillance làwọn kinní kan làwọn tó dẹ̀ dá orúkọ ẹ̀ ṣe bẹ́ẹ̀ ti wá rí bẹ́ẹ̀ yẹn gbogbo ìgbà tí ìyá ẹ̀ sì ti wọlé bí ọ̀tẹ̀ bí ọ̀tẹ̀ bí kò dà nǹkan rú ló ṣáà ń gbé wọlé ṣáá àṣírí wọn padà tú ni adelé ti sá lọ báyìí o àwọn tán láwọn ti gba ilẹ̀ un mọ̀ sí gbogbo ẹ̀ ló mọ̀ sí àwọn ti gbàwé àwọn ti ní aṣojú ẹ ti gbàgbé lọ́dún tó kọjá bàbá Fálétí Stephen lórúkọ bàbá yẹn nígbà tí wọ́n lọ sí àjọ àpapọ̀ lágbàáyé UN wọ́n láwọn ti náṣojú síbẹ̀ àwa Yorùbá nation lọ́ndà ọ̀nbẹ̀lẹ̀ bàbá pọfẹ́sọ Bánjí Akíntóyè tí wọ́n ń ṣe rálì ní seventy eight ní New York níbẹ̀ ẹ̀gbọ́n kan tí Dúpẹ́ Onítìrí sọ ń gbà yẹn ni ó ní à ń dojú ti àwọn ó ní ṣé àwọn táwọn ti wọlé kanlẹ̀ tó jẹ́ pé àwọn àti àwọn UN làwọn jọ ṣèpàdé ìgbà yẹn làwa ṣẹ̀ wá sọ wípé à ń ṣe rálì pé ọ̀rọ̀ Yorùbá nation ti kọjá rálì àwọn ò nílò rálì mọ́ kó tó làwọn fi rálì ṣe ṣé àwọn táwọn ti rẹ́gísítà sínú UN UN wá dà báyìí o ìwé tí wọ́n wá gbélé wọn lọ́wọ́ ò ń dà ẹ wá wo ilé ilé mẹ́sàn-án ẹ mọye owó tó máa ná wọn ẹ mọye owó tí ìyá yẹn ná kó tó kọ́ ilé yẹn àwọn ò wá lè rí nǹkan gidi tí wọ́n á fi owó ṣe sínú ìlú kí wọ́n empower àwọn ènìyàn kí wọ́n ran àwọn ọ̀dọ́ lọ́wọ́ irú àdúgbò yẹn kí ìyá yẹn wá nǹkan kan ṣe síbẹ̀ bó jẹ́ sólà kó ṣe sí gbogbo àdúgbò yẹn ṣé kìí ṣe ara ìrànlọ́wọ́ kan nìyẹn ẹ̀yin ènìyàn wa tí n bá mú yẹ́ẹ̀sì ẹ jẹ́ kí n máa rí lọ́dà comment section o bí nǹkan ṣe lelelele nínú ìlú òun mo fi sọ wípé gbogbo nǹkan tó wà nílẹ̀ àwa fúnra wa a máa ranra wa lọ́wọ́ ìwọ ẹni tó bá rí pọ́kù díẹ̀ káàtó ràn án lọ́wọ́ ṣùgbọ́n ẹ wá wo gbogbo nǹkan táwọn fi ṣe báyìí àwọn iṣẹ́ lókè òkun àwọn fi ra ohun ìjà olóró wálé tí wọ́n á fi máa dàdúgbò rú tí wọ́n á fi máa pa ọmọ Yorùbá tí wọ́n á fi kó ọmọ Yorùbá sínú àdánwò torí àwọn tí wọ́n kó yẹn báyìí àdánwò ni wọ́n kó wọn sí báyìí wọ́n máa ṣáàjì wọn ni ẹ mọ nǹkan tí wọ́n gbélé wọn lórí ni gbogbo tẹ bá ti rí news yẹn wọ́n bàlújẹ́ ni eléyìí kì í dẹ̀ ṣe pé bí àwọn ọ̀nà evidence ẹ wo gbogbo nǹkan tí wọ́n kó lọ́wọ́ wọn ẹ wo gbogbo àwọn ammunitions tí wọ́n kó jáde nínú ilé yẹn tí wọ́n sì bá ọmọ aṣọ ọmọ ogun lọ́rùn wọn tí tó ò sí ẹni tó rẹ́gísítà wọn ṣe rí pé wàhálà gidi nìyẹn ṣe rí pé kéèsì yẹn <laughs> ó gùn gan ni kan tí Dúpẹ́ Onítìrí dá sílẹ̀ nìyẹn òun la fi ń sọ fún wa wípé àwa tí a dúró tán lẹ́yìn àwọn bàbá Ìgbòho Òòṣà Yorùbá nation ó yàtọ̀ sí dry nation o gbogbo ẹ̀yin oníwèé ìròyìn tẹ́ ẹ̀ ń gbé Yorùbá nation ó yàtọ̀ sí dry nation dry nation àwọn ló ń dà lúrú dry nation àwọn ló kó ohun ìjà olóró wọlé dry nation àwọn ló ń yọ wọ́n ń yọ ìbọn wọ́n ń yọ sí àwọn ará ìlú wọ́n ń kọ ojú ìbọn sí ará ìlú ní àwa tí ìyà jọ ń jẹ àwa tí àwọn fúlàní tí wọn ò jẹ́ ká lọ sóko àwọn bàbá wa gbogbo àwọn lálọ́dà àdúgbò wọ̀nyí tí wọn ò jẹ́ kí fúlàní gbádùn ní ìlú ìbàdàn ní gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ ṣakí òkè ògùn gbogbo alámọ̀ bí àwọn fúlàní ṣe ń tẹrọráìsì gbogbo àwọn agbègbè wọn yẹn ṣé àsìkò yẹn ló wáyé kí Dúpẹ́ Onítìrí náà tí wàá pé òun kó àwọn èèyàn wá wọlé kọ́ bẹ̀rẹ̀ sọ máa wá gbógun ti Yorùbá bàbá wa ẹ bá wa gbóhùn sókè. Hmm. àníṣe àwa náà ta wọn kan tá a wá fẹ́ lọ́dọ̀ ìjọba ni pé a ti wá rí i pé wọ́n ti wá wó bíbá ẹni bí aago mẹ́ta òru ní àná. òru mọ́jú èní ni wọ́n wó ibẹ̀ yẹn. mọ́júmọ́ èní kò hmm. tá rí i pé ẹgẹrẹ nìtì ló wà káwọn àwọn olórí burúkú yẹn ká mọ̀tò máa kó síbẹ̀. ṣèbẹ́ ti gbọ́ pọ́ìntì gidi ni wọ́n mú jáde yẹn wípé ibi tí wọ́n wó yẹn o táwọn ìjọba wọ́n wo kọ́kú bá wọn kọ́ wá lẹ́bùrú gbogbo ẹ̀ kí wọ́n bá wọn wá nǹkan gidi kọ́ sórí ibẹ̀ ẹ máa gbọ́ nǹkan táwọn ará àdúgbò yìí á sọ nísìnyí nǹkan táwọn nílò nǹkan táwọn fẹ́ kọ́ wá bá wọn ṣe sórí ibẹ̀ torí bí wọ́n ṣe wó okùn yẹn kí àwọn tá à ń sọ yìí kọ́ mà tí wọ́n máa wá pamọ́ sínú ibẹ̀ torí tẹ́ bá lọ ọ̀dọ̀ ìjìnlẹ̀ èèpè ni wọ́n ń gbé àwọn láńlọ́ọ̀dù àdúgbò ṣẹ́ o àwọn láńlọ́ọ̀dù tí wọ́n lọ pe DPO wọ́n ní kò yẹ kí láńlọ́ọ̀dù àdúgbò kó lọ pe DPO wá bá àwọn kọ́ fi yín sílẹ̀ kẹ́yìn ìbọn pa gbogbo ará ìlú tán tẹ́ni ẹ̀ ń gba nation èpè ni wọ́n ń ṣe ará àdúgbò ṣé àwọn tí wọ́n ń ṣe àdúró èpè yẹn wọn ò lè padà gbé ìgbésẹ̀ míì òun làwọn ará àdúgbò sọ pé àwọn bẹ gbogbo ìjọba o ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní kí wọ́n wá wó gbogbo ibẹ̀ yẹn tán bọ́n ṣe wo lábọ̀ àbọ̀ yẹn wọ́n ní kán bá àwọn wo tán kán kọ́ nǹkan míì lé lórí kí ibẹ̀ yẹn kó má wàá di wípé ó di ẹgẹrẹ mìtì sí àwọn lọ́rùn kọ́ má má pamọ́ sínú ibẹ̀ máa ṣiṣẹ́ burúkú nínú àdúgbò yẹn. Hmm. kán bá wa wó kanlẹ̀ kán wó kanlẹ̀ kálàáfíà lè wà fún hmm. ìrọ̀rùn olúwa jẹ́nẹ́rà hmm. gbogbo jẹ́fọ́ àdá nǹkan tá a fẹ́ nìyẹn. wọ́n ní nǹkan táwọn fẹ́ nìyẹn nǹkan tá a fẹ́ nìyẹn látọ̀dọ̀ ìjọba. Hmm. Àbẹ́ kíjọba wú gbogbo ẹ̀ pátápátá. Eh, bóyá bóyá bóyá bóyá wọ́n tiẹ̀ gbà fúnjọba àbílẹ̀ ní o. Ah, eh. Tí wọ́n ẹ̀ ah, ṣe ń ta bẹ́ẹ̀. gbọ́? Ó nìyẹn. Ṣé ẹ̀ ń gbọ́ ọ̀kan tó ń jẹ wọ́n níyà? Oya. Bẹ́rí. Ẹ wo àdúgbò yẹn bó ṣe ẹ wòran. Pálàsì ẹ̀ ní. Ṣé ti rí wọn? Saturday, it's àwọn ará ìlú wọ́n ní àwọn bẹgbo àwọn ìjọba kan wá báwọn kọ́ health center sí ibẹ̀ yẹn ṣẹ́ni pé nǹkan tí wọ́n nílò ládùúgbò yẹn ni wọ́n sọ gbogbo àwọn nǹkan táwọn onítìrí wá láwọn ń ṣe gbogbo owó tí wọ́n ná one million dollar ṣé àwọn owó wọ̀nyẹn kò ti ní nǹkan tá a ṣe sínú ìlú tí wọ́n kọ̀ waste ẹ̀ wọ́n fi ra ammunition wọ́n fi ra oríṣiríṣi ẹ̀wà àwọn ìjọba ìbílẹ̀ ọ̀yọ́ wọ́n ti gba gbogbo ẹ̀ lọ́wọ́ wọn àtàgà àti gbogbo ẹ̀ ilé nìyẹn ẹ mọyì owó tó máa cost kí wọ́n tó lè gbé gbogbo ilé wọ̀nyẹn dúró ilé mẹ́sàn-án ilé ńláńlá ni o mẹ́sàn-án gbogbo ẹ̀ ni wọ́n ti dà wó báyìí. Hmm. Hey. Hmm. Joshua United ti máa ń ṣe mítìn wọ́n pààkì mọ́tò àtúntò hmm. so meeting tó wá wà yẹn nìkan wá call attention mi ò tí lu gidi twenty five minutes lọ. àwọn kan ló máa kó bọ̀ sára mọ́tò tí mo gbé sílẹ̀ yẹn. wọ́n kó bọ̀ sára mọ́tò yẹn tó wọ́n gbé gbé ráìfù yẹn báyìí. Hmm. ìgbà tó yẹ pé bóyá mọ́tò yẹn la fi wá attack wọn bóyá àti gbọ́ information àti ìkọ̀kọ̀. Hmm. wọ́n á jáde sí wọn jáde tá jáde sí wọn pẹ̀lú ẹ tó jẹ́ sẹ́kítírì. bẹ́ẹ̀ gbọ́. àwọn tó kù nílá ibẹ̀ ni wọ́n parí mítìn yẹn síjọ́ yẹn tó wọ́n dẹ̀ nà báyẹn báyìí mọ́ kí ló ṣẹlẹ̀ ní ibi báyìí bẹ́ẹ̀ bí mo ṣe rí bàjẹ́ mo rí pé kò ṣe ti nàìjíríà mi. Hmm. so mo wá rí pé pumping action kí ni nàìjíríà mi fẹ́ fi pumping action ṣe so mo ṣẹ̀ wá rí bàjẹ́ mo wá rí ìjọ wo ni. ẹ máa gbọ́ kọ́tà arákùnrin sọ ìjọ wo ni. Hmm, hmm. àwọn ti gba àwọn ti gba gbogbo rẹ̀. àwọn ti gba òmìnira. fún ìjà òmìnira nìyà ìjà òmìnira lè ń jáde irú wa yìí ò pé ẹ̀ ń òmìnira. ṣé ẹ gbọ́. mo ní ìkankan lèmi náà nínú olúyọ̀lé yìí o tírù nǹkan báyọ̀ bá ṣẹlẹ̀ tírù hmm. bá gbọ́ lákọ̀ọ́kọ́ máa mú gbọ́dọ̀ jẹ́ ní ẹ̀kejì àbí kẹta hmm. tí máa gbọ́. Hmm. so bá a ṣáà ṣe fẹ́ máa bá wọn sọ̀rọ̀ tó ọmọ àbòsí yẹn ó lọ káà yẹn ó lọ gbogbo àwọn báìkì yẹn wọ́n tẹ̀lé. ṣáwá ò ibo ni wọ́n ti jáde àwa tracy báyìí àwa tracy ẹsẹ̀ mọ́tò yẹn àwa rí pé ẹlòkéètì àwa wọlé síbẹ̀ wọlé táwa wọlé síbẹ̀ àbáwọn káfíńtà yẹn tó ń ṣiṣẹ́ lọ́wọ́ níbí báyìí àbáwọn níbí báyìí àbáwọn obìnrin kan àtọkùnrin méjì àwọn hmm. kan tó jẹ́ àbúrò ìyá onílé yẹn kankan kò ní ọba àbá so bẹ́ẹ̀ ẹ̀mí ò mọ́ so àwọn láńlọ́ọ̀tù wá wà bí wọ́n wá pé ayọ̀ wá lọ pé ọba wá ìgbàtẹ́ni àwa lọ pẹ́ tó jọba yẹn wá ẹni ìwúrí náà. ìbẹ́ ti gbọ́ àbúrò ìyá yẹn tó wà nù ilé yẹn òun ni wọ́n ní wọ́n bá nínú ilé wọ́n ní kò ríran ojú yọ lẹ́nu ẹ máa gbọ́ ọ. Hmm. ìjọ lẹ gba àwọn èèyàn sí àdúgbò yìí táwa tá a jẹ landlord association àmọ́ ọba wa ń béèrè lọ́wọ́ ayọ̀ yẹn pé gbọ́ àwọn wo lẹ gbà sí inú ilé. Hmm so ọmọ ayọ̀ yẹn wá sọ pé àlóòótọ́ ni wọ́n dé ní díẹ̀ díẹ̀ ni wọ́n ń dé náà ń dé náà ń dé ah. ó sì wà ní ilé iṣẹ́ torí pé òun wà rí náà èèyà òun gbọ́ nǹkan kan ṣùgbọ́n àyẹ̀ kọ́ mèrí ó dẹ̀ sunkún. ṣùgbọ́n ti gbọ́ àbúrò ìyá tó gbé ibẹ̀ yẹn fún àwọn dúpẹ́ onítìrí ni wọ́n ń sọ yẹn o àbúrò ìyá tó wà nínú ilé yẹn tó ríran òun kò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ah, ọlọ́run ò mà ní gbojú lọ́wọ́ wa o gbogbo wa pátápátá arákùnrin yẹn wá ń sọ wípé ṣé torí pé òun ò rí ìran lẹ ò torí bù ń gbọ́ wípé ẹ fẹ́ ṣe nǹkan kan wọ́n ní máa yẹn dẹ̀ wá bú sẹ́kún ẹ máa gbọ́ àlàyé yẹn lọ. ọmọ ayọ̀ yẹn wá sọ pé lára àwọn bíbù yẹn gan àwọn kan ṣì wà nù ọgbà hmm. wọ́n ní kán lọ pè máa yẹn wá wọ́n ṣe pè ó wá padà ń sọ fún wọn pé ẹ ẹ àwọn ti gba kíní ni báwo lẹ ṣe débí láwọn hmm. ọjọ́ ga àwọn náà pé àwọn náà àwọn wá láti different different states ni kò ṣe state kan làwọn ti wá pé bó ṣe wọ bó ṣe ń wò bó ṣe ṣe ń wò yìí eh, France ló ti wá. ìkejì ń sọ ó lóun ti lo six years ìkejì ń sọ ó ní UK ló ti wá. Ah. so ìkan náà ní Sweden ni ó ti wá. Mm-hmm. pé àwọn ò wá ní ojú kan náà àwọn kan wà á assemble sí ibi báyìí. Ah nínú ìlú tó ní ọba. tó níjòyè. pé nínú ìlú yìí báwo ló ṣe lè rí bẹ́ẹ̀ lè rí bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ wọ́n ṣàṣe bílíọ̀nù tá ṣe gbogbo ẹ̀ so a wá rí i pé ọ̀rọ̀ violence ẹ̀ ń fẹ́ máa ṣẹlẹ̀ mo kọ̀ kọ́ làfin iṣẹ́ àwọn púpọ̀ àwọn láńlọ́ọ̀dù mi ẹ jẹ́ kí a lọ bá a hmm. síta a ẹnu gíìtì náà so everybody ti ń lẹ́sìn mo ti sáré pé gíìtì náà ti sẹ́yìn àwọn ìwà sí wa so bá a ṣe jáde ta padà láti tí mo ti lò ní country afẹ́ máa ni wọ́n ń lọ gan whereas dp wa fọ́dọ̀ wọn lọ hmm. tí dp tẹ̀lé wọn dé. secretariat. pdp ṣe wá tẹ̀lé wọn dé secretariat dp hmm. ò mọ̀ pé àwọn ti fi àwọn kan sẹ́yìn nínú wọn. ṣẹgbọ́. Oh. dp ó ti wà láàrin wọn. Hmm. so dp wọn wá ń wò pé mọ́tò tó ń tẹ̀ láwọn yìí láti akẹ́dẹ̀mì ni mọ́tò yìí ti ń tẹ̀lé àwọn ẹ máa gbọ́ àlàyé yẹn dáadáa ẹ̀yin ènìyàn wa o. báwọn ṣe ń yà ní mọ́tò yẹn ń tẹ̀lé àwọn pé ah, báwo lọ́nà àwọn ṣe wá papọ̀ báyẹn tó wá láti fẹ́ fèsì DPO yẹn pẹ̀lú new information wọn bá tèmi àti wọn sọ̀rọ̀ so DPO náà wà wò pé ah, ó dà káwọn people ti gẹ̀ẹ́tì àwọn so DPO wá ṣàwọn ń manova káàkiri káàkiri láti lè yà síbò míì tó fi ríbi kan sáwọ̀ hmm. pẹ̀lú mọ́tò wọn. ó ga o ee dúpẹ́ onítìrí dàgbòrú gidi. one hour ń bẹ́ẹ̀ wọ́n wá jáde padà so ìgbà tán wá rí i pé àwọn náà ti rí gbogbo àwọn tó yẹ kí wọ́n pè wọ́n ti jáde sí wọn bẹ̀rẹ̀ jíjáde tó ń jáde sí wọn bẹ̀rẹ̀ táwa ti gbọ́ information pé nǹkan ti báyìí ti ń ṣẹlẹ̀ o hmm. so ibẹ̀ ni dp wa ni ẹ má wọ̀rí wọn láti pè mí ẹ má bọ̀ láti wá padà débi báyìí so pípadà débi tá a padà débi àṣà àdúró káàkiri tiwa àjú hmm. mẹ́ta ló ta wa so àwa try láti mind àwa rí àwọn káfíńtà yẹn àwa ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn pé ah gbogbo ẹ̀yin tẹ́ jọ wá síbi ìbàdàn tó wá jọ wá síbi àwọn òjọ wà nífun ìgbà táwọn gan débí láàárọ̀ táwọn fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ pé ó yẹ kí iṣẹ́ àwọn ti jù báyìí lọ wọ́n gba gbogbo fóònù àwọn wọn àjẹ́ káwọn òṣìṣẹ́ kankan wọ́n kọ́ ní káwọn ó jókòó pé táwọn bá tó ṣe tán lẹ́tọ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ tí ẹ fẹ́ so wọ́n wá wọ́n wá sọ ìfún wa wá ní kò sí wàhálà àwọn yẹn ti lọ wọ́n ti lọ àwa lọ dúró níta so hmm. ìgbà táwa dúró sí yẹn mo kọ̀ rí mọ́tò fọ́ọ̀dù kan tó ń bọ̀ yìí bí mọ́tò yẹn ṣe wo ń bọ̀ bí mọ́tò yẹn ṣe rí bí àwa péréte ta dúró bẹ́ẹ̀ mẹ́ta ó súnrakì hmm. bó ṣe wá súnrakì mo kàn lọ́ọ́ bá ni ó má di pé bóyá mo àti ọkọ̀ yẹn bọ rìfáàsì kí ló fẹ́ ibolódà ó ní à ó fẹ́ wá kó ẹrù nínú ilé mi náà máa bọ èmi náà náà ní kó wá bá. Hmm. ọpẹ́lọpẹ́ àwọn ọlọ́dẹ wọ̀nyí. gbogbo kọ́ọ̀tù ń kọ́ àǹkún láàyè kú máa so first thing dákọ́kọ́ bí dírẹ́fà yẹn léèrè ni pé èèyàn mélòó ló wà ní ọgbà so bí dírẹ́fà yẹn ṣe fẹ́ máa wòye lè rí mo ní àwa tẹ́ ẹ sílẹ̀ nínú ọgbà àwa káfíńtà àti security tí ó ń bẹ nínú ọgbà nìkan láwa mi ó ní lókè wọn á sẹ́ẹ̀dì èèyàn mẹ́rin sí ẹ láti wá kó ẹrù so ó wá nàka building building yẹn ni wọ́n kó gbogbo nǹkan sí. lákọ̀ọ́kọ́ dẹ fẹ́ kó building bẹ̀rẹ̀ sí kù bíódì yìí bá gbà òun ni kẹ́ ẹ̀ kó tí mọ́tò yẹn bá gbà ẹ̀ tí mọ́tò yẹn bá gbà òun ni kẹ́ ẹ̀ kó tó bó ṣe wá sọ fún pé òun ni kẹ́ ẹ̀ kó yẹn so àwọn fọ́dọ̀ ẹ̀bí gbà tó yẹ pé kó ní ìfura so next day dájú wá rí pé à ń retí àwọn tí olúfẹ́sẹ̀ mú kọ́ọ̀lù àtàyíṣẹ́ àwọn èèyàn wọ́n ti wà ní gbogbo eré àpótán bá ti ń wọlé kan kan grip wọn so bẹ́ẹ̀ gbàtà wá rí pé ìmọ̀ bá ṣe rí pé security agents ti wọlé gan mm. àtàmọ̀tẹ́kùn ni òfìlà ni ọlọ́pàá ni òsì kan ti wọlé so àwọn mẹ́rẹ̀ẹ̀rin yóò láǹfààní àti wọlé sínú ọgbà so dráìvà yẹn bóyá wá sẹ́ẹ̀dì mẹ́sẹ̀jì sí hmm. nìkan ni tó ṣe ni òun náà wá ń wá way out láti láti sá lọ bífò yẹn ṣe ríǹkì mo kọ̀ ra tẹ̀lé ni mo kọ̀ bọ́ ṣe rin báyìí sí dára so bó ṣe gbójú òkè fóònù yẹn tó yọ báyìí mo kọ̀ gba yẹn sápò yẹn bá ṣe ju yẹn sápò wá ní kí wọ́n kó bá bàbá oníbàbá ìyẹn ni dírẹ́fà mọ́tò tó ní kó wá kẹ́rù wá. Hmm. Hmm. ṣe ni pé àwọn tí Dúpẹ́ Onítìrí fi dry nation ẹ̀ yìí kó bá pọ̀ ìyẹn dírẹ́fà tí wọ́n ní kó wá kẹ́rù wá yẹn báyìí ó wà lára àwọn tí wọ́n kó. torí wípé ẹni ẹ fẹ́ gba orílẹ̀-èdè ẹ bẹ̀rẹ̀ sí kó bá gbá ẹ̀ ń kó bá wo ẹ̀ ń kó bá kòkó bàbá ìṣàsùn ṣé ó ti wá wà nínú orílẹ̀-èdè wọn náà báyìí torí pé à ń sọ di bí a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn sì wà lórí wípé original ammunitions làwọn rà wá wọlé o <laughs> wọ́n ń kìlọ̀ gidi fún DPO Adébọ́lá Hamsat nípínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ní àwọn ammunitions àwọn ọmọ àwọn tí wọ́n kó wọ́n ní ọ̀ríjínà ni wọ́n ní kí wọ́n kó sílẹ̀ wọ́n ní ẹyọ kan ò gbọ́dọ̀ yege nínú ẹ̀ <laughs> lórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí náà ṣe rí pé àwọn pípù wọ̀nyí wọn mọ nǹkan tí wọ́n ń ṣe ṣé wọ́n ṣe ń gba orílẹ̀-èdè nìyẹn àní kò sétò ààbò nínú ìlú ẹ̀yin tí ń dákún nǹkan tó wà nílẹ̀ gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe yìí apariwo ń gbà yẹn jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ọ́ ewúrẹ́ ò dẹ̀ sọ wípé òun ò bá àgùntàn ṣe àgùntàn ló ní ìyá àwọn òbí dúdú gbogbo ilé tí wọ́n náà fi ra amúníṣàn àwọn ṣe gbogbo ẹ̀ yìí ǹjẹ́ tó bá fọwọ́sowọ́pọ̀ tí wọ́n fi ró àwọn ọ̀dọ́ lágbára láti lè pèsè ètò ààbò ní ilẹ̀ Yorùbá kí gbogbo ìpínlẹ̀ kí wọ́n mọ̀ sí kí wọ́n carry everybody along wípé ètò ààbò tó sí nílẹ̀ Yorùbá ìyẹn ni kẹjẹ́ ká mójútó wọ́n ní irọ́ wọ́n ní blue print wà lọ́wọ́ ìyá àwọn yellow print wà lọ́wọ́ wọn òun nìyẹn báyìí gbà tọ́rọ̀ máa ṣẹlẹ̀ báyìí wọ́n ti ká ńlẹ̀ o wọ́n sá lọ o wọn ò dúró bí wọ́n ṣe lọ wó ilé yẹn ní òru mọ́jú ẹ̀ ni wọn ò bá anybody ńbẹ̀ mọ́ gbogbo wọn ti sá lọ yàtọ̀ sí àwọn ọmọ tí wọ́n mú tí wọ́n lọ fúnra wọn lọ hijack secretariat adelé ò ṣe dúró kí ló mú adelé sá lọ ẹ rí pé ọgbọ́n ìwà ìkà òun ni wọ́n hù fún àwọn tó ń tẹ̀lé wọn adelé wá ṣàgàrí ibẹ̀ ni wọ́n ti lọ declare ẹ a máa fi fọ́nrán ilé yẹn hàn wá nísìnyí ilé tí wọ́n ti lọ declare ṣàgàrí tí wọ́n ti to ṣíà tí wọ́n to flag sí ara ibi tí wọ́n jókòó sí Friday ni wọ́n ṣe nǹkan yẹn wọ́n rí i dájú wípé Friday yẹn wọ́n padà kí wọ́n tó wá gbé fídíò wọn síta wípé àwọn ń dìklẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí o adelére tó ń sọ̀rọ̀ o wọ́n ti padà ń gbà yẹn wọ́n wá da àwọn ọmọ wọn sí ìgboro ó yá ẹ lọ gba secretariat kí ló dé tí adelé ò ṣe dúró kẹjọ kọwọ́ rìn kẹjọ kó gbogbo kan tẹ kó sáwọ ọwọ́ àwọn ọmọ ọlọ́mọ yẹn kẹjọ kó sọ́wọ́ kẹjọ gba secretariat lọ ṣe rí i pé ìkà làwọn ará bí wọ̀nyí ọ̀dájú abiyamọ ni wọ́n ọmọlọ́mọ là ń ránṣẹ́ dé tòrutòru wọ́n ń sọ báyìí o wọ́n ní original ní gbogbo nǹkan ọmọ ogun àwọn ẹ máa gbọ́rọ̀ lẹ́nu wọn nísìnyí. àwọn ọlọ́pàá tó ṣàdígunjalè ní ní Ogun State kọ́lẹ̀ gbé jáde hmm. ó tó di pé ọwọ́ tẹ̀ wọ́n tó bọ́ sọ̀rọ̀ public ṣèbẹ́yìí DPOs ẹ̀yìn IG ló ń jábọ̀ fún mm-hmm. ọwọ́ wá tẹ̀ wọ́n tán ẹ̀yin gan láńtẹ́ni lẹ́ńtọ́mọ́ sí oko ogun tí ẹ̀dẹ̀ ṣàkó sí lọ́wọ́ ẹ̀yin ni. ṣé ẹ̀ ń gbọ́. ṣètò pàmò bó ṣe ń lọ ni. àwọn DPO náà ń bú báyìí o. ẹni kí àwọn yẹn ẹni kí àwọn ará ìgboro àwọn ará ìlú kó wá béèrè question lọ́wọ́ wọn. Hmm. bóyá wọn ò ní sọ fún yín gan tí wọ́n ti ń jábọ̀ fún yín ẹ̀yin DPO. Hmm. ẹ̀yin inspectors ẹ̀yin ọ̀gá wọn lọ́fíìsì àmọ́ ẹ pé olè nìyí òun la tó ṣe pé àbáyé ṣe mọ́ kó ní hmm. pé ọlọ́run rọ̀rọ̀ ìrànlọ́wọ́ sí wa kí a wá rí ẹni tó mọ ọ̀nà tí a lè gbà jáde kúrò nínú yìí tí a lè fi jáde. Eh? ṣèbẹ́ gbọ́dọ̀ tí wọ́n sọ wọ́n ní ọlọ́run wá rẹ́ ẹni tó mọ ọ̀nà sí àwọn ṣé ọ̀nà gidi náà ni Dúpẹ́ Onítìrí ìgbẹ̀yìn lè báyìí eh. ṣé pé Dúpẹ́ Onítìrí sì mọ ọ̀nà níbi tó bá yín dé yìí ah, ẹni pé nǹkan ti ṣẹlẹ̀ ẹni tó mọ ọ̀nà òun lẹ́yìn tẹ̀lé pẹ̀lú ibi tẹ́ ẹ bá yé àwọn ọmọ ọlọ́mọdé yìí ó yẹ kó lọ wá àkànṣe sí ọ̀rọ̀ àwọn àwọn tí wọ́n ń tẹ̀lé Dúpẹ́ Onítìrí yìí o. jáde wá láti wá fún ni wọ́n rìn láàárọ̀ yìí ni. ṣùgbọ́n gbọ́ wọ́n ní àwọn jáde wá láti wá fún DPO ìpínlẹ̀ Ọ̀yọ́ ní wọ́nì láàárọ̀ yìí kó kó gbogbo àwọn ammunitions àwọn tí wọ́n kó wọ́n ní kí wọ́n dá padà. aṣọ tí ẹ kó bàtà tí ẹ kọ́ àwọn òkígbẹ́ tẹ kọ́ ìta ń pè lókígbẹ́ òde èsì òde èkejì òkígbẹ́ àwọn ayẹta tí ẹ kọ́ yes ayẹta tí ẹ kọ́ àwọn bullet proof wa tẹ kọ́ ó quality ju ti nàìjíríà lọ. ṣé ẹ ń gbọ́. a mọ we know the numbers ṣe ní pé ọ̀daràn làwọn ará bí yìí. ó quality ó dẹ̀ wọ́n ju torílẹ̀ ó wọ́n ju ti nàìjíríà lọ. Ah, ó mà ṣe o. àwọn aṣọ ọmọ orílẹ̀-èdè ọmọ ológun orílẹ̀-èdè yorùbá ti ẹ̀kọ́ ó quality hmm. ju ti nàìjíríà lọ ti ẹ̀gbẹ́ nàìjíríà ọ̀jọ̀ orílẹ̀-èdè. ẹ jọ àwọn ẹbí àwọn bàbá àtìyá tí wọ́n ń sọ̀rọ̀ yìí ẹ ẹ ti yá contact àwọn ẹbí wọn báyìí owó tí wọ́n dá sọ́wọ́ dípò onítìrí yẹn ó ti <laughs> ẹ mọ̀ wípé ara wọn ń gbóná bí wọ́n ṣe wà yẹn báyìí ni wípé gbogbo nǹkan táwọn fowó rà àbí ṣé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ máa wá kó gbogbo kinní wọ̀nyẹn kalẹ̀ báyìí òun ni wọ́n torí ń já wọ́n ń já wọn ní wọ́n nì ní báyìí wípé ọ̀ríjínà ni gbogbo nǹkan táwọn rà o wọ́n ti ń sọ jáde lẹ́nu wípé ọ̀ríjínà wọ́n ní gbogbo nǹkan táwọn ní wọ́n ló ṣe ọ̀ríjínà ju nǹkan tí ìjọba Nàìjíríà ń lò lọ. <laughs> ẹ máa gbọ́ mi yé ná ẹyọ kan ò gbúdọ̀ sọnù níbẹ̀. ẹyọ kan ò gbúdọ̀ sọnù níbẹ̀. ẹ bá wọn náà wọn kìlọ̀ o. ipe gbogbo ẹrù tẹ kó ó wá pẹ̀lú invoice. ìjẹ́ hmm. ń gbọ́ mi ó wá pẹ̀lú invoice. Hmm. oye búùtù oye aṣọ. Hmm. Oye ayeta, hmm. gbogbo nǹkan tẹ kó níbẹ̀ àwọn tó wà ní ìṣáàjì síkírọ́rìtì hmm. wọ́n máa tẹ́ndà ẹ̀ fún yín ah. bẹ́ẹ̀ bá ní kó sílẹ̀ ó níbi tí a ti máa yọ fúnra ah. lọ́kàn balẹ̀ ó dún ọmọ tó ṣe làákàyè lọ́mọ bíbí orílẹ̀-èdè Yorùbá hmm. èmi wá sọ fún yín ni àbẹ̀ yín torí ẹ kọjá àyè yìí ni ìkọjá yìí ló ń pè ní invasion. ẹ ṣe lọ bèrè lọ́wọ́ àjọ àgbáyé mm-hmm. bóyá wọn fọwọ́ sí i. Eh. ẹ gbọ́ báyìí o wọ́n ní kí wọ́n lọ bèrè lọ́wọ́ àjọ àgbáyé wípé ṣé wọn ò fọwọ́ sí i ṣé àwọn lálọ́ bèrè ni àbẹ́yìn lẹ́ kó ìwé lọ bá wọn bàbá tó ń sọ̀rọ̀ yìí ay bàbá ọmọ ológo náà ní orúkọ wọn jẹ́ ẹ̀yin lẹ máa kó ìwé yẹn sọ́wọ́ ẹ kò lọ bá bàbá Tinubu ní Aso Rock wípé ìwé tó wà lọ́wọ́ wa ní o àwa ò kọjá àyè wa o ìjọba àpapọ̀ lágbàáyé wọn fọwọ́ sí gbogbo nǹkan tá à ń ṣe yìí o kí ló dé tẹ̀yin ò ṣe yẹn <laughs> àwọn ìka ọmọlọ́mọ la ránṣẹ́ edé tòrutòru ìka ò ṣe tiẹ̀ bẹ́ẹ̀. wọn fọwọ́ sí orílẹ̀-èdè Yorùbá ẹ lọ bèèrè lọ́wọ́ àjọ àgbáyé wọ́n ti yá wọn fọwọ́ sí orílẹ̀-èdè Yorùbá ẹ lọ padà lọ bèè lọ́wọ́ àjọ àgbáyé mm-hmm. ẹ lọ sọ fún wọn pé ẹ ò rí lẹ́tà tí a ti ń sẹ́ẹ̀dì sí láti gba declaration ló fẹ́ tó sọ̀rọ̀ ju àgbáyé mm. mo máa ń kì í nílọ ni eh? ẹ má bà á ní ojú pípọ́n ọmọ orílẹ̀-èdè Yorùbá hmm. gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń ṣe show of force tẹ́ wà nínú àjọ ológun ológun nàìjíríà hmm. àìṣe làákàyè yìí ó ti hmm. jẹ́ kẹ́ sọ bíbí ọmọ yorùbá nù. ó ṣẹlẹ̀ báyìí. ó ti jẹ́ kí ọmọ ọmọ yín ìran yín nínú orílẹ̀-èdè yorùbá kó sọ bíbí ọmọ orílẹ̀-èdè yorùbá kó sọ nù. ṣé gbogbo ilé ìtẹ̀yìn wá ń ṣe yìí báyìí kí ni nǹkan tó wá fi ẹ̀rí pé ìgàn ẹ̀ ń tàbùkù ọmọ yorùbá torí ẹ̀ sọ wípé ọmọ bíbí Yorùbá ẹ̀yin gan ìwà ọmọlúàbí pẹ̀lú gbogbo ìrìn tẹ́ ẹ̀ rìn yìí pẹ̀lú gbogbo ìgbésẹ̀ tẹ́ ẹ gbé yìí kò sí ìwà ọmọlúàbí ọmọ Yorùbá kankan tẹ́ fi hàn gbogbo nǹkan tẹ́ ṣe yìí kò sí ó jọmọ́ terrorist group òun ni group onítìrí nítorí pé gbogbo àwọn àlàyé tí àwọn láńlọ́ọ̀dù wọ̀nyí ṣe ó fi hàn dáadáa wípé ìwà jàǹdùkú ìwà ọ̀daràn lẹ́wọ̀ àwọn èèyàn tí wọn ò bá yín jà àwọn èèyàn tí ẹ kí ẹ̀yin gan fúnra yín kẹ́ bá wọn sọ̀rọ̀ ládùúgbò wípé a fẹ́ já dúró òun náà pè ní kẹ́yàn create awareness ìbàjẹ́ nínú ọjà ìbàjẹ́ nínú ilé ìwé ìbàjẹ́ nínú ṣọ́ọ̀ṣì ẹ lè create awareness ṣùgbọ́n ládùúgbò tẹ́tẹ́ dídìde sí gan kò sẹ́ni ọ̀kan tó mọ̀ ọ̀kan tó ń ṣẹlẹ̀ irú orílẹ̀-èdè wo lẹ̀yin fẹ́ wá gbà o ẹ ò sọ fẹ́ anybody àwọn èèyàn tó yẹ kẹ́ ti máa bá sọ̀rọ̀ àwọn àǹfààní eléyìí tí wọ́n máa rí nínú orílẹ̀-èdè téèyàn bá dá bá dá dúró àwọn nǹkan tó ń jẹ wá níyà nínú nàìjíríà kí nìdí tá fi ní a fẹ́ kúrò tá a bá wá kúrò tán ǹjẹ́ àǹfààní wà fún wa ǹjẹ́ kìí ṣe wípé a ti máa wá wò wípé à tá a bá mọ̀ ká wà ní nàìjíríà o gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ǹjẹ́ ẹ̀yin jẹ́ káwọn ará àdúgbò mọ̀ ẹ ò carry anybody along ẹ ń dá gbogbo ẹ̀ ṣe ni ẹnìkan kì í sì ń já àwádé igi kan kì í dágbó ṣe yorùbá bọ̀ wọ́n náà ìrìpọ̀ ọmọ ejò òun ló máa ń ṣekú pejò ó máa ń ṣekú pa wọ́n ni ṣùgbọ́n tí wọ́n bá rì pọ̀ òjò lábọ́ síwájú ọ̀ká tẹ̀lé wọ́n wá jọ ń wọ́ lọ ẹjọ́ ọdẹ wo ló fẹ́ ló fẹ́ ló fẹ́ dè wọ́n lọ́nà o ṣùgbọ́n ẹ̀yin ní irọ́ òun náà ni wọ́n sì ń tẹnu mọ́ yẹn o àjọ àpapọ̀ lágbàáyé àjọ àpapọ̀ lá UN e yìí náà ní ṣá láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ UN e fún wọn níwèé òun ni wọ́n fi lọ hijack radio station wọ́n ní àwọn ọmọ ọlọ́mọ náà ni wọ́n lò ó wọ́n ní kámẹ́rà ti surround everywhere kámẹ́rà ti wà bẹ́ẹ̀ àwọn ti gba ìwé ìwé tí ẹ gbà yẹn ṣé invisible ni torí kò yéèyàn ṣé ìwé tí ẹ gbà yẹn ṣé ghost ni ṣé wọn ò kí ń rí ni ẹ̀yin ò ṣe kó ìwé yín yẹn lọ́wọ́ ẹ ò nílò láti kó ìbọn kẹ́kọ́ àdá lọ sí sẹkítẹ́ríàtì ẹ ò nílò láti gbé nǹkan kan ẹ mú ìwé yín ìwé tó wà lọ́wọ́ yín yẹn ẹ gba ọ̀dọ̀ Ṣèyí Mákindé lọ àbí kẹ́ gba Aṣọ Rock lọ Asoro Rock gan ni kò sí kan tó kan ṣe yìí Mákindé ẹ lọ Aso Rock ìwé wa rèé o presidential office ẹ lọ bẹ̀ tọ́bọ̀ wá gbé ọwọ́ kọ́wọ́ nígbà yẹn àwọn UN àwa bá yín torí àwọn ló fún yín láṣẹ ṣe ní pé gbogbo nǹkan tẹ gbogbo ìwà yín yìí kò sí nǹkan tó fi yàtọ̀ sí wípé èèyàn dìtẹ̀ gbàjọba ìdìtẹ̀ gbàjọba ni wọ́n ń perú ẹ̀. ìgbà tí kẹ́yàn tó sì ṣe gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe yìí ó máa ti ní àwọn orílẹ̀-èdè tí wọ́n ti fún yín ní support ó máa ní àwọn orílẹ̀-èdè tẹ́ ẹ̀ ti jọjọ sọ wọ́n ti back yín up ẹ ti jọ tọwọ́ bọ̀wé àjọṣepọ̀ á ti wà láàrin yín kẹ́ tó lè gbèrú ìgbésẹ̀ yẹn ìgbà tí àwọn nìjẹ́ tí wọ́n dìtẹ̀ gbàjọba àti tẹ̀ ṣe pé bóyá àwọn àti orílẹ̀-èdè ẹ orílẹ̀-èdè tó wà nínú ECOWAS o gbogbo bí ECOWAS ṣe halẹ̀ halẹ̀ halẹ̀ mọ́ wọn ṣe pé kò sí kan tó padà ṣẹlẹ̀ torí wípé wọ́n ti ní backup àwọn orílẹ̀-èdè tí wọ́n tì wọ́n lẹ́yìn kí wọ́n tó gbé ìgbésẹ̀ yẹn ti wà Russia tì wọ́n lẹ́yìn Russia support wọn wípé kán má mi kan kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ṣèbẹ́rí pé ìgbà tó yá bàbá tó jẹ́ chairman wọn gan wọ́n torí ẹ̀ wọ́n já iná wọn ní Niger síbẹ̀síbẹ̀ wọn ò gbé ìjọba yẹn kalẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ètò ìjọba wọn lọ tó sì nǹkan tó tẹ̀yìn ẹ̀ jáde ẹ̀yìn ìgbà tí wọ́n sanction wọn fúnra ara wọn ni wọ́n sọ wípé àwọn gan òṣì ECOWAS mọ́ torí wọ́n ti rí alátìlẹ́yìn ẹ̀yin ò ṣe gbogbo wọn yẹn o ẹ̀yin kan ẹ kàn wà ló òfégè ẹ kàn ń tan àwọn ọmọ ọlọ́mọ ẹ kàn ń pa àwọn ọmọ ọlọ́mọ ẹ fi ti yín kó bàtà wọn kan ẹ wá ní ẹ sí ibo lẹ sí ẹ ti gba ilẹ̀ èló ni wọ́n ń ta oúnjẹ lórí igbá báyìí ẹ ní ẹ ti dá dúró adelé ti dé o wọ́n sì ń sọ o àwọn gúlíbù àwọn ọ̀dẹ̀ tó ń tẹ̀lé wọn wọ́n sì wà lórí ẹ̀ báyìí adelé wọn ti pàṣẹ adelé wọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ sí ibo ibo ladele ṣé sí sweden tí adelé wà yẹn ibẹ̀ náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ orílẹ̀-èdè Sweden ládélé wà o ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ adélé fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ kí ló dé tí adélé fúnra ara ẹ̀ kò ṣe jáde sí gbangba èmi rèé o prime minister ni o èmi ni president wọn o èmi lolórí wọn olórí adélé o adélé ọ̀ràn adélé ọ̀ràn tó ń ṣàkóbá fọmọ yorùbá ẹ̀yin jòkó sókèrè ẹ̀ ń ba ilẹ̀ yorùbá jẹ́ ẹ̀yin ò ṣe wá sílé kẹ́ kó ọmọ yín sẹ́yìn ẹ fẹ́ gbadélé nìyẹn kó ọmọ yín wá ẹ má ẹ má ẹ má lo àwọn ọmọ lọ́mọ wọ́n wá ń lo opportunity torí pé wọ́n ti mọ̀ wípé ní nàìjíríà wọ́n wọ́n fẹ́ẹ̀lì àwọn gọ́ọ̀mẹ̀ntì wọ́n ti fẹ́ẹ̀lì ará ìlú kò síṣẹ́ ẹ gbọ́ àwọn interview táwọn ọmọ wọ̀nyẹn ṣe ẹ gbọ́ ọ̀rọ̀ táwọn ọmọ wọ̀nyẹn sọ àwọn ọmọ ogun tí wọ́n kó wọ̀nyẹn ẹ ti mọ̀ wípé ìyàdúpọ̀ onítìrí ó lo opportunity ìyà tó ń jẹ àwọn ènìyàn àwọn ọ̀rọ̀ ló kàn ń sọ fún wọn kì í ṣe pé bóyá ó kówó lé wọn lọ́wọ́ ọ̀rọ̀ ló kàn sọ fún wọn a máa wáṣẹ́ fún yín kò kún síṣẹ́ nínú ìlú náà tẹ́lẹ̀ àwọn máa pèsè iṣẹ́ fún yín àwọn náà fúnra ara wọn wọ́n ti lack of information èèyàn sọ̀rọ̀ fún yín nìyẹn ẹ ò tẹ ẹ ẹ̀yin náà sì ti ń tẹ̀lé wọn gúgúgú ẹ ò béèrè ẹ bèrè ẹ bèrè ẹ wádìí ẹ̀ kúlẹ̀kúlẹ̀ kí ni ẹ gbọ́ o nǹkan báyìí ni màdà gbọ́ o arábìnrin yìí o ta ló mọ̀ o ibo lẹ mọ̀ sí o. ẹ gbé yẹ̀wò kì í ṣe pé wọ́n kàn ti sọ̀rọ̀ fún yín ẹ̀yin náà sì ti ń tẹ̀lé wọn gọ́gọ́gọ́ wọ́n dẹ̀ kaṣọ sí yín lọ́rùn. títẹ̀yàn bá tiẹ̀ kàwé kò yẹ kó ka ọpọlọ ni kò yẹ kó ní làákàyè ni ẹ̀yin náà wá sọ làákàyè yín kalẹ̀ wípé ṣé èèyàn máa ń represent military láì lọ fún training ni wọ́n ní ẹ represent military àwọn ẹ̀yin náà dẹ̀ gbaṣọ lọ́wọ́ wọn wọ́n ti wá bojú àbí nǹkan táwọn lálọ́ọ̀dù yẹn sọ gbogbo wọn pátá wọn ni wọ́n bojú wọn ò dẹ̀ kí ń wọlé wá lọ́sàn-án òru ni méjì mẹ́ta ìgbà tó ti bẹ̀rẹ̀ sí mú yín rìnrìn òru yẹn ẹ ti mọ̀ wípé there is something ìrìn tẹ́ ẹ̀ ń rìn yẹn mọ̀ wípé nǹkan tó léwu gidi ni nǹkan burúkú lẹ̀ ń ṣe tó pé tó bá jẹ́ nǹkan burúkú kí ló dé tẹ̀ ń wọlé lóru lóru lọ sínú ilé yẹn débi pé àwọn ará àdúgbò yẹn wá bẹ̀rẹ̀ sí í fimú fílẹ̀ kí ló ń ṣẹlẹ̀ nínú ilé yìí wọ́n ti ń gbé yín rin àwọn ìrìn kọ̀ọ̀rọ̀ yẹn ẹ ti mọ̀ wípé kì í ṣe nǹkan tí gbogbo èèyàn mọ̀ sí ẹ ti mọ̀ wípé nígbà tí àṣírí bá máa tú orí yín ni wọ́n ti fọ́ gbogbo ẹ̀ òun ló ṣẹlẹ̀ yẹn báyìí lóòótọ́ ni ìyà ń jẹ àwọn ènìyàn a fẹ́ dá dúró kò síṣẹ́ kò sówó kò sóúnjẹ ṣùgbọ́n ìyẹn ò wá torí pé kẹ́nìkan kàn sọ̀rọ̀ fún yín kẹ̀dẹ̀ tí máa tẹ̀lé ẹni tó bá fẹ́ ṣe adarí kì í jòkó kó kàn máa pàṣẹ kó ní kọ́ lọ ṣe eléyìí kọ́ lọ ṣe eléyìí òun fúnra rẹ̀ gbọ́dọ̀ dìde ó gbọ́dọ̀ ti ní àwọn ìgbésẹ̀ tẹ́tí ní pòǹgọ́ ti gbé kẹ́ tó lè ṣe pé ẹ ń tẹ̀lé gẹ́gẹ́ bí adarí ìyá onítìrí kò ní àmúyẹ kankan wípé adarí gidi leléyìí àti ń sọ tipẹ́tipẹ́ wípé kí ni àwọn characteristics tẹ̀lé rí lára ìyá onítìrí pé eléyìí o is a good leader èpè ni ó máa ma ṣépè ní a adarí máa ń ṣépè ni a máa ṣépè fún ìran yorùbá a máa ṣépè fọmọ yorùbá a máa ṣe oríṣiríṣi ẹ̀yin kan sì wá sọ pé ẹ ń tẹ̀lé ṣe wá ríbi tó ti bá yí ara yín dé báyìí ṣé ẹ ríbi tó bá yín dé báyìí ẹ̀kọ́ pàtàkì lélẹ̀ náà máa jẹ́ ẹ̀kọ́ gidi nǹkan tó bá ti ń ṣẹlẹ̀ kẹ́yàn máa máa fi kọ́gbọ́n ni gbogbo ẹ̀yin tẹ́ kù síbẹ̀ ẹ̀ múra mọ́ o ẹ̀ múra sí i tí nǹkan bá ti ṣẹlẹ̀ báyìí ẹ̀yin gbọ́dọ̀ máa mú àwọn ẹ̀kọ́ pàtàkì kẹ́yàn máa kọ́ ẹ̀kọ́ gidi nínú ẹ̀ wípé hmm, àwọn kan tó ń ṣẹlẹ̀ yìí kò bójú mu ẹ̀yin gbọ́dọ̀ máa lo làákàyè ẹ̀ náà ẹ làákàyè yín kalẹ̀ kì í ṣe wípé a kàn sọ wípé ó yẹ ẹ máa lọ ẹ̀yin náà sì ń lọ ẹni pé ṣe ni wọ́n lo nǹkan fún yín wọ́n dẹ̀ kó ìbọn sí yín lọ́wọ́ ẹ̀yin ò mọ̀ wí nǹkan tẹ̀ sọ wípé òun ò mọ̀ nàìjíríà òun <laughs> òun ò mọ̀ òfin nàìjíríà wọ́n bèèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé o mọ̀ wípé nǹkan tẹ̀ ṣe yìí <laughs> kò bá kò sí kò tọ́nà ó lòdì sófin ó lòun ò tẹ̀ mọ̀ òfin nàìjíríà ṣe ti lójú ayé lòdì wàá wà wàá dẹ̀ kó aṣọ mílítì sí ẹ lọ́rùn ó ní pé o mọ̀ bóyá ó lòdì sófin ó lóun ti ẹ̀ mọ̀ bóyá òun lòdì sófin àbóun ò lòdì sófin ṣe ti rójú ayé lòdì àwọn tó ní kan represent nìyẹn mo sọ fún pé yorùbá ìran no yorùbá kì í ṣe ẹgbẹ́ ẹgbẹ́ ẹnikẹ́ni yorùbá la sọ kì í ṣoyè ìdílé nation orílẹ̀-èdè yorùbá gbọ́ ẹ̀yìn mu gẹ́gẹ́ bí group whatsapp group whatsapp nation nínú whatsapp ò ní gbogbo meeting wọn end sí tí wọ́n fi ba ayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ pé a fẹ́ gba orílẹ̀-èdè gbogbo àwọn nǹkan tí bàbá wa Professor Banji Akintoye bàbá Ìgbòho Òòṣà tí wọ́n gbé sọ́wọ́ ó yàtọ̀ sí ti Dúpẹ́ Onítìrí o kò ń ṣe kankan o àkíyèsí pàtàkì gbogbo ẹ̀yin tẹ́ ń gbé ẹ̀yin news ẹ̀yin jọ́nálìsì kì í ṣe Yorùbá Nation ni wọ́n o torí ìgbà tí ẹ gbé ẹ gbọ́ fídíò tí Dúpẹ́ Onítìrí ṣe ó ní Democratic Republic of the Yorùbá làwọn jẹ́ democratic dry dry ilẹ̀ gbígbẹ wọ́n ní gbígbẹ làwọn dry dry ni wọ́n o ẹ bá fẹ́ kọ́ ẹ̀kọ́ dry síbẹ̀ fún wọn wọn ò kì í ṣe Yorùbá nation o Adelé ti sá lọ o wọn ò rà o <laughs> Adelé ti gbé olórí Adelé o ti sá lọ o <laughs> àti Dúpẹ́ Onítìrí dípò onítìrí wọ́n ti declare wanted ibikíbi tẹ́ ẹ bá ti rí ṣùgbọ́n bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí àtàdélé àtolórí adélé wọ́n ti ká ńlẹ̀ wọ́n ti lọ wó ilé wọn ibi tí wọ́n ti declare ara wọn wọ́n declare dry nation àwọn <laughs> onítìrí nation ìjọba ìbílẹ̀ ọ̀yọ́ wọ́n ti lọ demolish ibẹ̀ ṣe wo owó tí wọ́n ná síbẹ̀ yẹn owó orí gbígbẹ owó orí tútù gbogbo àwọn ìyá oníyà tí wọ́n ń ṣiṣẹ́ nínú wíńtà nínú oòrùn nílùú òyìnbó wọ́n dá owó tí wọ́n lọ́wọ́ ẹ̀wọ̀n kan tó fowó ṣe tẹ̀bí sì ń para ìlú tẹ̀bí sì ń pa àwọn ènìyàn ẹ wá ń sọ wípé ẹ̀yin jìjàǹgbara ẹ̀yin ń jà fún Yorùbá ṣé Yorùbá lẹ̀yin ń jà fún yín báyìí ṣé Yorùbá ni wọ́n ń jà fún báyìí àbí wọ́n ń jà fápò ara wọn ìkà ọ̀daràn paraku ni wọ́n ẹ mọ̀gbà táwọn èèyàn ti ń pariwo ebi ń pa wá wọ́n sọ wọ́n ní ebi pa mọ́nàmọ́ná kú èèpè ni wọ́n ń ṣẹ́ torí pé àwọn èèyàn ti jáde wọ́n láwọn ní kó lọ pàdé adelé àwọn èèyàn ò lọ èèpè ni wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣẹ́ tí wọ́n ń ṣẹ́ lé àwọn ènìyàn ẹ sì wí pé ẹ ń jà fáwọn Yorùbá ṣé Yorùbá lẹ́yìn wá ń jà fún ibo lẹ́yìn kógun lọ ilẹ̀ Yorùbá ni ibi tí wọn ò ti ní làákàyè nìyẹn àdá ìbọn gbogbo ẹ̀ tẹ́ kó sọ́wọ́ àwọn ọmọ yìí ṣe bá àwọn ọmọ Yorùbá náà lẹ́ni kí wọ́n lọ bá kọ́ lọ pa wọ́n mọ́lé àbí kí ni wọ́n fẹ́ fi gbogbo àwọn ọta ìbọn yẹn kí ló fẹ́ fi ṣe ṣó ìkirè ni àbó jẹ́ ẹ̀pà àbó jẹ́ èsúrú òṣogbo ìbọn tẹ kó lé wọn lọ́wọ́ yẹn àwọn ni wọ́n fẹ́ lọ bá lọ́fíìsì ṣé ará ìlú nìkan tí wọ́n máa wá pa ni ká ti máa para wa ní ìgbà tí fúlàní ń ṣe tiwọn lápá kan àwa yorùbá sí yorùbá ẹ ti lọ ẹ lọ ẹ lọ kó ammunitions wálé kí yorùbá fi máa tákù yorùbá torí pé kí ló ṣẹlẹ̀ eléyìí ga o ẹyẹ ènìyàn wa ẹ bá wa pín ètò yìí o olórí adelé ẹ wọ́n ti sá lọ wọn ò rí eégún tí ń jẹ́ àjíkẹ́ mọ́ o wọ́n ti ká a ńlẹ̀ o wọ́n ti dá ọ̀ràn ńlẹ̀ wọ́n ti sá lọ mo la fi sọ fún wa wípé àwọn tí wọ́n rìnrìn àjò yìí pẹ̀lú òtítọ́ àwọn náà náà bàbá pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè bàbá Ìgbòho Òòṣà àwọn ìrìn títí wọn diplomatic way ni wọ́n rìn wípé àwọn mọ òfin àwọn sì gbọ́dọ̀ ṣe gbogbo ẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ kì í ṣe jàgídíjàgan self determination ni àwọn eléyìí jàgídíjàgan gídígbò gídígbò wọn ò sì ná ọmọ ogun ọ̀hún wọ́n ní àwọn aṣọ ọmọ ogun tí wọ́n kó nínú bẹ̀ wọ́n ló tó bíi ten thousand pieces ten thousand pieces àwọn ọmọ tí wọ́n kó síta ìlú ní gbogbo wọn gbogbo ò pé wọn ò fifty aṣọ yẹn kò wà nínú ilé ń bẹ̀ nígbà tí wọn wọn ò bá ẹnì kọ̀ọ̀kan jọ sọ wọn kàn ń dá a ṣe <laughs> àwọn tó wà ládùúgbò gbogbo àwọn tí wọ́n kó síta sọ́nà àwọn ti ní adelé adelé di adelé kàmpù gbogbo àwọn tó wà ń bẹ̀ wọ́n ti ń bára wọn jà gan ni wípé àwọn ò àwọn máa yọ ìlú Ìbàdàn kúrò ní kápítà olú ìlú orílẹ̀-èdè dry wọn dry nation wọn náà wọn ò ní lo ìbàdàn mọ́ torí wípé àwọn ará ìbàdàn wọn ò bá àwọn jagun wọn ò sọ́pọ́ọ̀tì àwọn àwọn mélòó lẹjọ sọ àwọn wo lẹ create awareness fún ṣé àwọn èèyàn tẹ́ ẹ̀ ń ṣépè fún àwọn èèyàn tẹ́ ẹ̀ ń bú àwọn wo lẹjọ sọ nobody ìyá ìyá ìlú òyìnbó ṣáà ń kó ó ṣáà ń kó amúníṣàn wọlé àdá gbogbo ẹ̀ ó ṣáà ń kó wọlé wọ́n fẹ́ jagun <laughs> oríṣiríṣi ṣé bọ́ ṣe máa ń jagun nìyẹn ni wọn ò ní mílítírì ẹ ò ní báráàkì ẹ ò ní zóònù kò síbi kankan tẹ́ ẹ ní ọwọ́ ẹ ò ní station eléyìí ga o kì í ṣe wípé bóyá ẹ tírèènì àwọn ọmọ yín síbì kan kò sí nǹkan kan tó jọ ọ́ ṣé àwọn tó bá fẹ́ jagun ṣé bọ́n ṣe ń jagun nìyẹn ni wọ́n ṣà ń wá owó gbogbo one million dollar káwọn ṣàfihàn ammunition káwọn ṣàfihàn ammunition ẹ ti wá ra ammunition báyìí wọ́n kó sínú ilé òun náà ni àwọn ìjọba ìbílẹ̀ <laughs> ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti lọ kó yẹn ẹ ti owó tó yẹ kẹ́ fi ṣe nǹkan sínú ìlú ẹ ti fi ra nǹkan sọ́wọ́ àwọn gọ́fúmẹ́ǹtì gọ́fúmẹ́ǹtì ti jòkó tẹ̀yà ta ga ẹ̀ <laughs> rága àga ṣífù àga olórí adelé gbogbo ẹ̀ ni wọ́n ti kó owó tó yẹ kẹ́ fi ṣe nǹkan kẹ́ fi empower àwọn ènìyàn àwọn ọ̀dọ́ tó kọ́ṣẹ́ tí wọn ò rí irinṣẹ́ wọ́n pọ̀ sínú ìlú ọ̀pọ̀ gíráduéètì ni wọ́n ti di alábàárò tó jẹ́ pé kọ́tẹ̀ lè rí oúnjẹ jẹ ọ̀pọ̀ àwọn ọmọ tó jẹ́ pé orphanage wọ́n pọ̀ jàǹtìrẹrẹ tó jẹ́ pé látàrí bí nǹkan ò ṣe dáa bí kò ṣe sí ètò ààbò nìyá bàbá wọn ti fi kú púpọ̀ àwọn èèyàn làwọn fúlàní ni wọ́n ti pa bàbá wọn ti pa ìyá wọn sínú oko àwọn ọmọ wọ̀nyẹn wà lẹ̀ tí wọ́n ráre tí wọn ò rí olùrànlọ́wọ́ ẹ̀yin ò lè kó àwọn owó wọ̀nyẹn jọ kẹ́ fi àwọn ọmọ lọ́wọ́ àwọn àkàndá náà wà nínú ìlú o àwọn nǹkan wà òun náà fi ní àkájọ kájọ fọwọ́sowọ́pọ̀ iṣẹ́ wà láti ṣe ẹ gbọ́ nǹkan tí átẹ́mù wá sọ ni iṣẹ́ wà fúnlẹ̀ wá lórílẹ̀ ìbí wa. Iṣẹ́ pọ̀ tá jọ máa ṣe. Lára ẹ̀ náà ni gbogbo àwọn nǹkan tí mò ń mẹ́nu bà wọ̀nyẹn. Ká ranra wa lọ́wọ́, ká gbé àwọn èèyàn lórí sókè. Ara ìjàǹgbara náà nìyẹn. Ṣùgbọ́n ẹ̀yin pa owó titi yín jọ báyìí, ẹ̀yin nǹkan tẹ fẹ́ fi kógun wọnú ìlú, òun lẹ̀yin fi ń rà. Ẹ wá ní ẹ ilẹ̀ fáwọn kan. <laughs> Inú yàrá yín lẹ gbalẹ̀ sí o. Adélé yín inú yàrá yín ló wọlé ló wọlé sí torí àwọn tẹ́ ẹ sọ pé ẹ jàjàgbara fún kò tẹ̀sẹ̀ ẹni tó mọ̀ wọn tẹ́ ẹ mọ̀ bóyá ẹ tẹ̀ ń ṣe nǹkan kan tí kì bá ṣe yọ́tẹ ní ẹ lọ dìklẹ́ yìí báyìí tí wọ́n kó àwọn ọmọ ogun láti ọjọ́ yìí la ti ń pariwo ọ̀rọ̀ yìí wípé ẹ jẹ́ ká sọ fọwọ́sowọ́pọ̀ wọ́n níta ni wọ́n ní irọ́ o wọ́n ní wọ́n fẹ́ gba blueprint lọ́wọ́ àwọn ni o yellow print àwọn ni wọ́n fẹ́ gbà o ìwé ti wà lọ́wọ́ wọn o wọ́n ti di wọ́n ti gbé ìwé lé ìyá wọn lọ́wọ́ ẹ káàbọ̀ sórí ètò wa bàbá mi gbogbo yín pátápátá ni a kí o gbogbo yín lólùfẹ́ wa pátápátá ni a kí ẹ káàbọ̀ sórí ètò wa bàbá mi àkàlàmàgbò tv mo rí yín ẹ káàbọ̀ a kú iṣẹ́ ìlú a kú ètò ìlú o Elédùmarè á wà pẹ̀lú wa o wọ́n ti lọ wó ilé wọn o <laughs> wọ́n ti wó ilé adelé ní ìlú Ìbàdàn o breaking news ẹ bá wa pín ètò yìí o wọ́n ti wó ilé wọn adelé sì ti sá lọ wọn ò bá ẹyẹ wọn ò bá <laughs> wọn ò bá nínú ilé gbogbo wọn wọ́n ti kanlẹ̀ wọ́n ti ya dànù wọn ò ṣe dúró ìbẹ́ni ẹ ti gba ilẹ̀ ni ṣèbẹ́ ní blueprint wà lọ́wọ́ yín kí ló ń lé yín léré kí ló tẹ sá lọ ẹ̀ẹ́dẹ̀ dúró àwọn ìka àwọn ọ̀daràn níbikíbi tí wọ́n bá wà kò síbi tí ọwọ́ òfin ò ti lè gbé yàn ẹ lo interpol kẹ́ fi lọ gbé wọn sweden ó ní adelé wọn wà ibẹ̀ ló wà dúpẹ́ onítìrí anywhere tẹ́ bá ti rí fọ́tò ẹ̀ ìròyìn ti gbé wanted ni ìyá tó ní ilé yẹn ìyá yẹn bí fọ́tò ẹ̀ a máa bá yín gbé síta àwọn láńlọ́ọ̀dù àdúgbò yẹn wọ́n mọ ìyá torí wọ́n sọ wípé ó máa ń wálé ó sì wálé nìkan bí oṣù kẹta sẹ́yìn tó bá sì ti wálé kì í bẹ́ ní kankan ṣe kì í sanwó kì í sanwó ọlọ́dẹ kì í sanwó kankan ìjọ tí wọ́n lọ́ọ́ lọ bèrè owó ọlọ́dẹ lọ́wọ́ ẹ̀ ọlọ́pàá ní ìyá fi gbé wọn. <laughs> ẹ ti mọ̀ wípé irú ròǹbòrùn kankan náà lòun àti onítìrí àwọn ọ̀daràn àwọn pòlítíkù tọ́ọ̀gì pòlítíkù tọ́ọ̀gì ni wọ́n wọ́n lọ bèrè lẹ́ni tó wá nílùú owó ọlọ́dẹ development pé kọ́ ti tọ́ fi ń ṣe ìlú dé o wípé à wọ́n ṣàṣọwọ́ ọlọ́dẹ ilé tó kọ́ kalẹ̀ ṣé ò sanwó ọlọ́dẹ ni ọlọ́pàá ni wọ́n ní ìyá yẹn náà ló fi gbé láńlọ́ọ̀dù lọ tó lọ tì mọ́lé láti ìgbà yẹn kò sẹ́ni tó tó lọ ń béèrè owó ọlọ́dẹ lọ́wọ́ ẹ̀ mọ́ ẹnìyẹn ló wá kó àwọn ọmọ ogun wọlé ìyá yẹn yẹ kẹ́ lọ gbé Amẹ́ríkà ló wà Interpol ẹ lọ fi gbé àwọn tí wọn ń da omi àlàáfíà ilẹ̀ Yorùbá rú nìyẹn àwọn tí wọn lọ háyà wá báyìí àwọn maṣínẹ́rì wọn bí Buhari ṣe bẹ̀rẹ̀ nìyẹn o ṣe bẹ́ẹ̀ tí nìkan tá à ń sọ bí Buhari ṣe bẹ̀rẹ̀ ń gbà yẹn nìyẹn o àwọn ni wọ́n di ẹgẹrẹ mìtì sínú ilé tí wọ́n pọ̀ sílẹ̀ Yorùbá tí wọ́n pọ̀ kákàkiri tí wọ́n ń terrorize everywhere the same thing yẹn náà làwọn onítìí ti padà ra wọlé àwọn maṣínẹ́rì wọn báyìí wọ́n ti sá kúrò nínú ilé yẹn àwọn wọ̀nyẹn báyìí wọ́n wá fọ́ká sínú ìlú wọ́n bẹ̀rẹ̀ sí máa dá àwọn èèyàn lọ́nà wọ́n bẹ̀rẹ̀ sí máa jí àwọn èèyàn gbé ẹ̀yin wá sọ wípé ẹ gba ilẹ̀ ṣe é rójú ayé lóde yorùbá nation tá a fẹ́ dá dúró kí ìrọ̀rùn bá a lè dé bá àwa ìran yorùbá ni a ò gba orílẹ̀-èdè wípé kí a tún wá máa rí ìnira ká tí wá máa fi ara nira wa rárá kí ìrọ̀rùn bá a lè dé bá wa ẹ wo iná láti 1960 gbogbo owó tí wọ́n ń bàjẹ́ tí wọ́n fi ń ra oríṣiríṣi irú àdúgbò yẹn fátúsì tí wọ́n kọ́ ilé mẹ́sàn-án sí tí wọ́n kó ammunition sínú ẹ̀ lára one million dollar yìí náà ni wọ́n fi kọ́ gbogbo ilé yìí àwọn olè àwọn olè ọ̀daràn lára one million dollar tí wọ́n dá sí wọn lọ́wọ́ náà nìyẹn o náà fi ń ṣe oríṣiríṣi yẹn owó onírú owó aláta owó orí gbígbẹ owó orí tútù tí wọ́n dájọ sí wọn lọ́wọ́. aṣáàrí àwọn èèyàn èèyàn ní sínétọ̀ tí ẹ wo iná tó ṣe sí. Si Natasha ní Kogi state ọ̀sẹ̀ mélòó ló fi ṣe iná yẹn ẹ̀yin náà gbogbo owó wọ̀nyí irú àdúgbò yẹn ẹ lè ra sólà sí gbogbo street yẹn tí ìmọ́lẹ̀ á wà nínú ìlú ẹ̀yin náà ẹ kópa ẹ ṣe nǹkan kan sínú ìlú irọ́ ni wọ́n lọ fi ra ohun ìjà olóró wá wọlé ni láti kógun wọ̀lú láti kógun ja ilẹ̀ Yorùbá gbogbo yín pátá làṣírí yín máa tú gbogbo ẹ̀yin tẹ́ pawọ́pọ̀ mọ́ fúlàní tẹ́ ń ba ilẹ̀ yorùbá jẹ́ àtàwọn tó ń spọ́sọ̀ wọn àtàwọn tó bá sí abẹ́ onítìrí tí wọ́n ń ba ilẹ̀ yorùbá jẹ́ gbogbo yín pátápátá ni àṣírí yín á máa tú àṣírí yín ò ní bò àṣírí tẹ̀ ti túná gbogbo ilé yẹn ni wọ́n ti lọ wó yín wọ́n ti wó gbogbo ẹ̀ palẹ̀ ọlọ́run á máa tú yín láṣìírí lẹ́yọ kankan ni ẹ̀yin tẹ́ ń domi àlàáfíà inú ìlú ẹ̀yin tí ẹ gbé orúkọ burúkú lé yorùbá nation tẹ́ fẹ́ gbélé lórí àṣírí yín ò ní bò torí ìyà ń jẹ wá nínú wọn nàìjíríà láti sọ pé a fẹ́ dá dúró ṣùgbọ́n ẹ̀yin wá wọlé wá kó ẹsẹ̀ òsì méjì wọlé ẹsẹ̀ dagboru wọ́n fi wá ń da gbogbo ẹ̀rú àṣírí yín ti tú báyìí pátápátá òun ni àṣírí yín máa máa tú lẹ́yọ kọ̀ọ̀kan. ṣé báwọn tó ń pè é yìí orúkọ wọn ń jáde lórí fóònù ẹ ẹ máa gbọ́ o. bí wọ́n ṣe pẹ́ ṣẹ̀jọ́ mọ́ra yín mhm. ló bá ní á ah, ayé ò ti wá bàjẹ́ náà. ayé ò ti bàjẹ́ ayé ti bàjẹ́ pátápátá wọ́n kó bá ẹni ẹlẹ́ni. ó wá ní òkè ká ṣe hmm. ibo ló ń kó ẹrù tí o fẹ́ kó yìí ibo ló ń kó lọ ló wá ní ẹjọ́ ìjọ tọ́ọ̀sì pé o ti wá kó díẹ̀ lára ẹrù ń bí báyìí hmm. lọ sí ibì kan. ṣàgàrí ló wá mẹ́ńṣán ṣàgàrí fún wa hmm. kò sí wàhálà ṣàgàrí yẹn á lọ bẹ̀ wọ́n ṣe àwọn tó wá wá yẹn wá wò pé ká máa lọ. Hmm. ẹ má jẹ́ a lọ o tá a bá lọ ó ṣeé ṣe ká má rí nǹkan. Hmm, ṣàgàrí yẹn ni jẹ́ kí n fi fọ́nrán ṣàgàrí yẹn hàn wá wọ́n ti lọ kó àwọn fọ́tò ibẹ̀ nínú ṣàgàrí yẹn torí pé wọ́n kọ̀ kó ẹrù yẹn káàkiri ni wọn ò kó sójú kan kẹ́ máa wo iṣẹ́ tí wọ́n ń ṣe o inú ilé yẹn ni bí tí wọ́n ti declare bí tí wọ́n ti declare adelé wọn yẹn inú ilé tó ti declare adelé yẹn ibẹ̀ lẹ́rí yẹn ẹ ti rí gbogbo ibẹ̀ náà ni wọ́n ti lọ wó dànù wọ́n ti wó gbogbo ibẹ̀ ṣé ẹ rí fọ́nrán yẹn bí tí wọ́n ti declare adelé nìyẹn fọ́tò nìyẹn ti rí ẹ fọ́tò rèé o a máa bá yín a máa ṣe fọ́tò yẹn tá tóbi a wà bá yín Aha. Tẹ́tírí. Inú ilé yẹn lẹ̀ ń wò yẹn o. Hmm. A máa bá yín gbé fọ́tò yẹn wá, ẹ máa rí i mo máa post fọ́tò yẹn gbogbo àwọn fọ́tò tí wọ́n rí nínú ilé yẹn gbogbo ojú wọn àwọn aṣebi àwọn tí wọ́n balẹ̀ Yorùbá jẹ́ àṣírí wọn ti tú gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ apátápátá ní orí ìkànnì yìí la kí o gbogbo apáta Elédùmarè á ràn wá lọ́wọ́ ò ní dààmú o Yorùbá nation la fẹ́ bẹ́ẹ̀ ni bàbá mi orílẹ̀-èdè Yorùbá ó máa wá sí ìmúṣẹ àṣírí àwọn tí wọ́n da Yorùbá nation tí wọ́n fẹ́ dàrú ẹ̀ àṣírí wọn ti tú ìjàngbara orílẹ̀-èdè Yorùbá ìrọ̀rùn la fẹ́ ní orílẹ̀-èdè Yorùbá ìtura la fẹ́ fún àwa ọmọ Yorùbá a ò fẹ́ ìnira kì í ṣe pé káwa Yorùbá sí Yorùbá kẹtù wa máa wá kọjú ogun sí ọmọ Yorùbá sí ilẹ̀ Yorùbá Ọlọ́run sì ti bá wa ṣẹ́gun Elédùmarè ti fojú àwọn aṣebi Elédùmarè ti fojú wọn hàn Ọlọ́run á sì wà pẹ̀lú wa ò ní dààmú o gbogbo yín pátápátá ni akílẹ̀ kan sí ẹ. Eh, a ò ní rí jù báyìí lọ ní orí ètò wa lẹ́ni níbi ni a máa fi àdàgbà ètò èyí bọ̀ sí tó bá yá a ó ti máa wá tẹ̀síwájú lórí àwọ̀ ètò wa lọ́lọ́kan òjọ̀ kan Elédùmarè á ràn wá lọ́wọ́ ẹ̀yin èèyàn ẹ bá wa pín ètò yìí ní orí YouTube ẹ bá wa pín ẹ bá wa pín lógúnlógún ẹ bá wa pín lọ́gbọ̀lọ́gbọ̀ gbogbo ẹ̀yin new subscriber wa gbogbo yín pátápátá ni a kí ẹ̀yin tí ẹ ò tí bá wa subscribe lórí YouTube wa ẹ bá wa gbìyànjú kẹ́ bá wa subscribe Àṣàkẹ́ TV show ní orí YouTube ẹ má sì gbàgbé láti bá wa gbé ọwọ́ lé agogo ìgbàlà yẹn yẹn náà ní notification bell yẹn ẹ torí pé olùmọ̀ máa ta wá lólobó wípé àṣàkẹ́ ti bóde o ó yẹ ẹ lọ darapọ̀ mọ́ wọn láti lọ wo àwọn ètò ilé tí wọ́n mú wá fún wa ọlọ́run ọlọ́jọ́ òní á wà pẹ̀lú wa a ò ní dààmú o ẹ ṣeun gan ni ẹ má sì gbàgbé láti bá wa máa fi èròǹgbà yín sí abẹ́ fọ́rọ̀ wa bó bá ṣe ń dọ́wọ́ yín kẹ má sì gbàgbé láti bá wa máa pín láti kọ́mẹ́ǹtì ẹ kọ́mẹ́ǹtì ẹ ṣí ẹ ọwọ́ tẹ fi bá wa ń ṣe yẹn ẹ ò ní fi gbọ́mọ sí i lẹ́tà ayọ̀ lẹ́tà oríire lẹ máa fọwọ́ yẹn gbà pẹ̀lú àṣẹ Èdùmàrè ẹ jẹ́ kí a kọ áńtẹ́ẹ̀mù orílẹ̀-èdè wa kí a tó máa lọ ìyẹn náà ni áńtẹ́ẹ̀mù Yorùbá bẹ́ẹ̀ ni Yorùbá nation is different from dry nation of onítìrí bẹ́ẹ̀ dry nation ni wọ́n sọ pé àwọn ń jẹ́ ẹ ṣé gan ni bàbá mi Yorùbá orílẹ̀-èdè Yorùbá la fẹ́ pẹ̀lú àṣẹ Èdùmàrè. wá fúnlẹ̀ wá fún ilẹ̀ ìbí wá ká gbéga ká gbéga ká gbéga fàyè rí ìgbàgbọ́ wa ni pé bá ti dẹrù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan àtòmìnira ni ẹ jẹ́ ká máa lépa tẹ̀síwájú ọ̀pọ̀ sípò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. ẹ ṣé gan ni o gbogbo olólùfẹ́ wa ká pàdé láyọ̀ ìpàdé wa bí oyin láyọ̀ o ó dìgbà kan náà o ire o ire kàǹkà.